والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال الذي اشتراه من مصر وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون lẹ́yìn ìgbà tí wọ́n ti ra ànábíwá Yusuf alayhi salatu wassalam adẹ̀sọ fún wa nínú ọ̀rọ̀ tó fi kọjá wípé ṣàrá ọ́tàn bá ìṣtàrá ọ̀rà méjèèjì tí wá tó lè wọn báyìí àti ka ṣàrá lánàá ṣàrá ni pé ọ́tà ṣùgbọ́n ìṣàrá ọ̀rà nígbàtà fẹ́ sọ̀rọ̀ wọn lánàá wọ́n ṣàrá òhù lọ́pẹ́ wọ́n tà ò ní pé wọ́n rà ṣùgbọ́n lónìí báyìí ẹni tọ́ra lábẹ́ sọ̀rọ̀ rẹ̀ فقال الذي اشتراه يعني ترى النبي يوسف عليه الصلاة والسلام أو فيترى كلا فيترى kí èèyàn bá ra ẹrú ìyà ló kù jọ àwọn fi jẹ ẹrú làá máa di ẹrù tí ọmọ wa ò lérò làá máa dèrè lórí bẹ́ẹ̀ ká máa expect lọ́jọ́ ẹni tó ra yìí ní kó sọ ọ̀rọ̀ kọ̀ bá kàn gbèsè nínú kó fi bu re ara bọ́dì ara rẹ̀ kó fi bu tàbí kó fan pọ̀rípọ̀ ní bàbá ìyá rẹ̀ fún pé bàbá òṣìwò lórí ọmọ ìyá tàbí ìyá ìyàwó ló pọ̀rú rẹ̀ sílẹ̀ sáré àbí irú ọmọ ìfẹ́ òun nìyí ẹ wá gbọ́n tọ̀sọ̀ ta lọ́wọ́ á nù lọ́rọ̀ tọ̀sọ̀ ọba tó dá Yusuf ní àìsíra ọlọ́wọ́ ọba tó dá Yusuf òun náà ló fi ọ̀rọ̀ sí ẹni tó ló fi sí lẹ́nu jókòó lórí àgbà ah. ó yàrá ti sílẹ̀ jókòó rẹ̀ àgọ́ òṣèwà wà lásìkò ẹ̀wọ̀n jókòó rẹ̀ ayáyá mọ́kọ́ Ẹ̀rọ àjúkù rẹ̀. Wàkọ̀ọ̀lá lẹ́rí ṣàrọ̀ ọ̀hún mímú ìṣòro ní mọ́ وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي أكرمي مثواي. ẹni tó ra ànábì yusuf ní táwọn ẹ̀sẹ̀kì lọ́dọ̀ ẹni tó yọ sọ̀rọ̀ tí ò dára yọ sọ̀rọ̀ tó gbóná yọ sọ̀rọ̀ kò bá kùn. ṣùgbọ́n ọlọ́run ọba tó dá ànábì yusuf parí salatu wassalam ó ti wà pẹ̀lú ẹ̀. gbogbo nǹkan tí ó jẹ́ kó gúnlẹ̀ ayọ̀ lọ́lọ́run ti pèsè lẹ̀ subhanahu wa nígbà tí ó ọmọ tó yẹ ká yọ pàṣán tá yọ sí ìtìlápò yọ yà lẹ́nu bẹ́ẹ̀ lọ́rọ̀ ànábì Yusuf ti rí láàrin ayé sọlá tó ẹni tọ́ra tó sọ yìí ọba ìfẹ́ tí Yusufu ọ̀kápá ẹ̀ irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sí ànábì wa Musa àìsíra. wàá wáhá iná gbàtọ́lọ́wọ́n ọba ránṣẹ́ sí ìyá Musa. وأوحينا إلى أم إذ أوحينا إلى أم موسى إذ أوحينا إلى أمك ما يوحى إذ أوحينا إلى أمك ما يوحى أجلون أبانك يا موسى عليه الصلاة والسلام كلا نكوسي أن أرسل أن يكبتي Anikọ̀dé fi hìfì liyàmù. Anikọ̀dé fi hìfì tàbú. Anikọ̀dé Anábì Musa ti nù bọ́ọ̀kì. Mo bọ́ọ̀kì ọ̀wà lọ. Fàkọ̀dé fi hìfì. Fàkọ̀dé fi hìfì liyàmù. Jù sínú odò. Fàlíwọ́lùkèyí liyàmù bí sáfì. Ṣé ní kọ̀ọ̀kan jù síbẹ̀? Àwa la ní àṣẹ ń ṣí odò máa ń sìn àwọn alápàṣẹ fódò fi lọ báyìí padà báyìí tó wá ródò yìí tó bá ti gbèsè bẹ́ẹ̀ agbára òjò yìí yóò gbé Mùsá lọ sétí odò létí ibi táwọn tá a fẹ́ ká gbé kan ó ti di gbé. yà kúrúhù àdúwò lè wà àdúwò la. ẹni tí ó gbé náà lọ́tẹ́ yìí ní ọlọ́wọ́n ọba tuntun wá jẹ́ ọ̀tá tiẹ̀ náà ọ̀tá ń gbé èèyàn ní kékeré wọ́n ọ̀tá rẹ tó nínà ní ìsìn kọ̀mọ̀pọ̀ dà fún ọba ẹni gbọ̀wá kékeré ní ìbájú lórí ẹ̀dá rẹ̀ ọ̀tá ìní ọlọ́run ọba ọya máa ṣàdúrà kan gbogbo ẹni tí bá ń bá wa sọ̀tá ọlọ́run ọba kú sí lọ́tà rẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ̀ ọ̀dà sáàdà ni ọlọ́run ní yàkúrúhu àdúhùn lì wàádùhùn là. yàkúrúhu àdúhùn lì wàádùhùn là. tí ọ̀tá èèyàn tó bá ti jẹ́ ọ̀tá ọlọ́run ọba ó borí ẹ̀ tòmọ́tà rẹ̀ tó ń wí ìyẹn kò jẹ́ ọ̀tá ọlọ́run ọba ẹnikẹ́ni tá a bá borí ẹ̀ tá a jẹjà lórí ẹ̀ yóò kọ́kọ́ ti jẹ́ tọ́ra wọn bá ìyẹn láti lágbára àti borí ẹ̀ ọbẹ̀ borí kèfèrí ìwọ òjẹ́rẹ̀ ọlọ́wọ́n ọba kèfèrí ọ̀tá ọlọ́run nítorí fi borí ẹ̀ òsì lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá jẹ́rẹ̀ ọlọ́wọ́n ọba tẹ́ná kèfèrí wá jẹ́ ọ̀tá ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ bá ju kékeré báyìí lọ ẹ̀ borí wọn ìyẹn ni ọlọ́wọ́ bá ní ẹni tí ó gbé wa Musa alayhi salatu wa salam. àdúwòlì wà àdúwòlà. ṣùgbọ́n kìíní kan náà ni màá ṣe fọ́tà rẹ̀ yìí tó fẹ́ gbé ọ yìí lákòókò tó gbé ọ yìí kìíní kan wà lára rẹ̀ tí ò ní jẹ́ kó ṣe ọ́ ní ọlọ́run tó ní alayka mo ju ìfẹ́ àti ìfẹ́ òjé rà ọlọ́run ní jù tọ́lọ́mbà di ìfẹ́ sí ìfẹ́ rẹ sọ́kàn ẹnìkan ó jẹ́ wọn fẹ́rẹ̀ wọ́n máa gbogbo ha rẹ ní burú lẹ́nu yóò kí ni ẹ̀rọ ni ẹ̀wò dáadáa ọlọ́run máa jù fẹ́ wàá kọ́ ètò ààrẹ ìka mọ́ wá ju mahabbatan ìfẹ́ kan mi ní látọ̀dọ̀ mi léwọ́ mọ́tálẹ́rì ìyẹn ni pé ọ̀tá ẹ̀rẹ́ gọ́ọ̀fẹ́ràn rẹ̀. Hmm. ṣàhádà lọ́jọ́ fún ànábì Musa alayhi salatu wassalam nígbà tí ọ̀tá rẹ̀ bá ti fẹ́ràn rẹ̀ ẹ bá tán béèrè pé sọ́ọ̀rẹ́ rẹ fẹ́ràn rẹ̀ ọ̀yẹ̀ máa ń tẹ̀ nìyẹn ọ̀tẹ́ ẹ̀ ti fẹ́ràn ẹ tán béèrè pé sí ọ̀rẹ́ Musa na rẹ̀ tó ẹ ká fún àbèrè béèrè báyìí torí pé nítorí bá mo tí ọ̀tá wa fi bá fẹ́ràn wa tí ìfẹ́ tọ́lọ́ ń fún wa bá fi dé lẹ́bù pé ọ̀tá wa gán wa ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ ti wa kọjá kọjá tá a ti ọlọ́run ni mo di ìbẹ̀ tí wọ́n mú sá. wà á kọ́ ikú àlẹ́yìká máa ṣàbàtà mímí. àwọn aláàfáà àwọn máa hàn wá lè kọ́ ìtù fáwọn èèyàn ìhànkún hàlẹ́ ń hàn. àwọn kọ̀ọ̀kan jẹ́ mú sáná tí wọ́n lè kọ́ ìtù àlẹ́yìká máa ṣàbàtà mímí kó tó sàǹfààní fún ẹ̀. tí wọ́n náà bá hùwà tó ṣe díẹ̀ nínú iṣẹ́ tá a fẹ́ mú sá tó jẹ́ sí ọlọ́run ṣùgbọ́n àti sẹ́yìn a máa ha wá lẹ́kọ́ ètò sinu wàhálà a máa fáwọn èèyàn pé ogun fẹ́ràn ìfẹ́ ìyàwó nù tí wọ́n ni wá lẹ́kọ́ ètò ọlọ́run ni wá mi mo jù tó wá ní wá ju ọ̀n tẹ́ bọ̀ pẹ̀lú ẹ̀ yóò wá kò lè tó nípa báyìí ọlọ́run jù fẹ́ Mùsá tọ́ka fẹ́ràn ọwá dénúdénú ọbẹ̀ sọ̀rọ̀. wàkọ̀ọ̀lá lẹ́lí ṣàrọ́hù mi. bàbá ti wòye sí náà musa musa yìí àríṣọ́lá tó sẹ̀rán ó rántí yusufu njọkan sẹ́mọ̀ pé ibi tí musa tó ti ṣe wàhálà ẹ̀sìn ibẹ̀ ni yusufu ti jẹ ọba yìí àríṣọ́lá tó máa wò bá ṣe tó pọ̀ sọ́mọ̀ pé yusufu àríṣọ́lá tó sẹ̀rán mísọ̀rán káírò gbogbo ojú tọ́pa ìrìn dáńgbọ́ yìí gbogbo ọlọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ ní káírò náà ni ìdí nìyẹn tó fi dọ́rọ̀ nínú sọ́tò fáfẹ́ anábì Musa ayé ìṣẹ̀lẹ̀ àti wọn làkọ̀dì jẹ́ àkún Yusuf min qabl ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به Ànábì wa Musa Ànábì wa Musa alayhi salatu wa salam ọ̀n rán àwọn ará Egypt létí ìwà làkọ̀dì já àkùn Yusuf èmi mọ́ wá bá yín yìí ẹnìkan ti wá sáájú rí tààrẹ náà Yusuf kí lọ wá ṣe bilbayina. wọ́n náà ti mú sẹ́wà fún ìyẹn fi wá yí pé níta fẹ́ mú jáde nílẹ̀ fún wa ní pé anabi musa alayisalaam tó sẹ́lám ọ̀rẹ́ tí yusufu pé ọkọ̀ ọjà láàrin kì í ti kú náà lọ́rẹ́ tí ọlọ́run lọ́ba lọ sọ fún pé ẹnìkan kọjá ń bí o tó lóko ọ̀rẹ́ ń jẹ́ yusuf alayisalaam tó sẹ́lám. àwòrán ìwà fẹ́ jọrú tí a fún musa ibi tí a fún yusufu mi báyìí ọ fẹ́ jọrú ìtì wọn fún musa náà ẹni tọ́ra anabi yusuf alayisalaam tó sẹ́lám ọbẹ̀ sọ̀rọ̀ kí lọ́bẹ̀ sọ. wàkọ̀ọ̀lá lọ́dí ṣàrọ̀hù mi nífọ̀rọ̀ lè mọ́rọ̀ àti hí. ọsọ fún ìyàwó ẹ. àtúrì mi. ìyàwó ẹ lọ́sọ fún. pẹ̀lẹ́pẹ̀ ọsọ fún ìyàwó ẹ pé kí ni ọsọ fún ìyàwó ìbéèrè bẹ́ẹ̀ ni sí nígbà tó ra torí pé ọba ò lè máa rìn ìrìn kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ bá ń káàkiri àbábá máa rìn járadára táwọn ti ń rìn ìjẹ́ ń pẹ́ nìkan wá láti ọmọ ìsírẹ́lì ọmọ ismaila ọba ò lè máa rìn rádaràdà báyìí àwọn tó rà á lọ́dọ̀ àwọn eh, tí wọ́n gbé àwọn ẹni wọ́n wá tà ní Egypt <clears throat> mo rò pé ọjà abidjan ti ń tẹrú bẹ́ẹ̀ wọ́n wá wá ẹrú lọ pé à ra ẹrú. lọ́ba bọ́ sí ọwọ́ ẹni rèé ẹni tọ́lọ́run rán sí Yusufu yìí àríṣàlátọ̀ bó ti rà bẹ́ẹ̀ nìfẹ̀ndé nìfẹ̀ndé nígbà tí bẹ̀wá dé ìyọ̀rọ̀ owó lọ́kọ́kọ́ sọ jáde ọ sọ fọ́yàwó ẹ̀ pé ìwọ́tọ̀ bá ti kí èèyàn máa jẹ́ ní àpọ́nlé gbogbo ìgbà sáàmà pọ́nlé lọ́dọ̀ ìyàwó rẹ̀ fẹ́ yẹ̀yẹ́ ènìyàn ó yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ àríyìn ìyàwó tó àbíyá ẹ fún ìyàwó rẹ ọmọ àrè ní ọ̀rẹ́ tó máa rí o kódà kí ara ó yáyà kúyà ẹlòmí ọlọ́run fi yàtọ̀ àdánwò fún ìyá rẹ̀ bí aṣẹ́wó ní ṣe kiri ọmọ sì ọdẹ sọ́sọ́ sún apá rẹ̀ ọ̀ká yẹ ọwọ́ afẹ́yàwó ìyàwó ẹ̀ wá jẹ́ hijab sister àbí àwọn ìtọ́ dáa ni o èyí láwọn hijab sister ẹlẹ́jọ́ <laughs> tọ́fẹ́ obìnrin ẹlẹ́hà tó ń tẹ̀sìn àwọn arojọ́ ìyá rẹ̀ láì dá fún pé sórí bàbá tí wọn lọ́ọ̀kan yẹn wọn lọ́mọ ìgbà tó ti gun ìyá rẹ̀ lórí èyí tó máa rí má sọ̀rọ̀ ìyá rẹ̀ tó máa sọ̀rọ̀ ìyá rẹ̀ ń dáadáa lọ́dọ̀ ẹ̀ àbí bàbá rẹ̀ tó bá fẹ́ pọ́n èèyàn yìí ọ̀dọ̀ ìyàwó ìyẹn ní kẹ́ẹ̀tì wádìí pé bóòlù ọkọ mi ti ń sọ bóòlù ọkọ yín ti ń sọ̀rọ̀ wá fún yín tó máa ti sọ dáadáa fún èèyàn rẹ̀ ní ọ̀nù lọ́dọ̀ ẹ̀ ẹni ọ̀wọ̀ ní ọ̀nù lọ́dọ̀ ẹ̀ ẹni ìwá sọ fún ìyàwó ẹ̀ pé akérèmí masuwa. ìwọ ìyàwó mi pọ́n ṣàpọ́nlé ọ̀nà obìnrin ọkùnrin ẹrú dára yìí bá mi pọ́nlé. obìnrin wa yí pé Yusuf mo ní ń gbé ni inú ibo ló ń gbé padà. ẹ ẹ̀ mọ́ ọ̀gbìn ọ̀dọ̀ ẹ̀yìn ìta ní ń gbé àbínúlé ní ń gbé inú ilé ló ń gbé tó lọ́sàn án pé akirimi masuwa. akirimi masuwa. ǹjẹ́ ní masuwa òun náà ni masiru àwọn masikan níbi tá à ń gbé náà ń pè ní masuwa. oníwọ̀ ìyàwó mi bá mi pọ́n bá mi fọwọ́ fọwọ́ sí pàpàlẹ́ sí tí ẹ̀yẹ sí tí dáadáa sí ibùgbé ẹrú dára yìí yẹn ni pé ilé tí wọ́n máa gbé kì í ṣe ẹrú tí máa ń sùn lórí rẹ̀ lẹ́wọ̀ ta lọ́wọ́ afọ́mọ bàbá rẹ̀ ẹni tó mọ bàbá wa rí gan ìwòyà tí ń jẹ wá ẹ̀yin ọmọ húsẹ̀lì skul ẹ̀fẹ́ bàbá yín rí ọwòyà tó ń jẹ mẹ́ kọ̀mọ́ bàbá yẹn kọ̀mọ́ yẹn oní oníbẹ̀ tó dáa o. Akirimi Masuwa. Akirimi Masuwa. Oúnjẹ tá bá jẹ ní kó fún un. Àkìrìní Màṣúwá. Omi tó tẹ́ àjù láàmú ilé ẹ̀rí kò fóònù à. Àkìrìní Màṣúwá. Ọ̀bọ̀dọ̀ jágbe máa o, ọ̀bọ̀dọ̀ jágbe máa o, ọ̀bọ̀dọ̀ jágbe máa o. Àkìrìní Màṣúwá. Ọ̀fun ní iṣẹ́ tí ọ̀lágbára iṣẹ́ tó bá lè ṣe nǹkan yóò ṣe. Ọmọ ayọ̀ ni kò sí ìtumọ̀ ẹ̀rọ ni. Àkìrìní Màṣúwá. Ọwọ́ ayọ̀ mú, ọwọ́ ayọ̀ mẹ́rú dáa mọ́ wálé yìí. Ìgbà tó ti ọ̀gbádùn lọ́dọ̀ bàbá rẹ̀ tóbi sínú. Ọlọ́run wa kẹ́ ẹ lẹ̀ fún lọ́dọ̀ tí ọmọ bàbá rẹ̀ tí ọmọ yẹn rẹ̀. Allahu Akbar. ìyàwó náà sì gbọ́ ọ̀rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó náà gbọ́ ọ̀rọ̀ sọ́kọ lẹ́nu ọ̀pá Yusuf lè ó sì pa ọbọ̀wọ̀ fún Yusuf ṣùgbọ́n Yusuf wà lọ́mọ kékeré ńgbà kò tí ì dàgbà tó bá ti dàgbà ní ti máa béèrè yọ máa béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan bá padà kì bá ti máa béèrè látọjú ẹsẹ̀ ṣùgbọ́n kò tí ì dàgbà débẹ̀ ló nígbà yẹn tó bá ti bàlágà ní lójú ẹsẹ̀ náà ní tí ó ti máa pè ó di pé ayàtọ̀ wá lẹ́yìn ọ̀sán fàfàlà máa bàlágà àṣòdà àkànpadà nígbà tó dàgbà lẹ́yìn ìgbà tó dàgbà tán ni obìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí máa ṣẹ́jú sí ojú ẹ̀yẹ kó sílẹ̀ yọ máa sílẹ̀ hàn láti fi pe ọpọlọ ẹ̀wà lé pé àà tí wọ́n máa ti ń lọ yẹn àbí gbogbo obìnrin bá rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn ó kí ọ ó tún kò tún túnṣẹ́jú méje ó ti padà dé ó tún kí ọ kò túnṣẹ́jú mẹ́ta ó tún ní ẹjọ́ sẹ́ni ìdí kankan yìí àà irú rẹ̀ là máa ń béèrè pé sẹ́ni ìdí kankan hàn pé tó ọ̀bà wá dá lóhùn yóò máa sọ̀rọ̀ ẹ pé kọ̀ọ̀pù sí kíni ọmọ ti ń lọ bí kò tí ò tí ẹ̀ já sí àìbò rẹ̀ ti máa ń fi di ìyìn àrèkù bí kò tí já sí rárá. akérèmí màṣúwàá ọkọ sọ fún yàwó yìí pé máa pọ́n ilé máa fún ní ní tọ́ba yẹ ní tọ́ba tọ́ ni kọ́ ọ máa fún kí lọ́ba tí mo fi tọ́ba yìí. àṣà àyíyá ń fàánà àwòlá tàfíìdáhù wàládà. a lè yí pé mísírà alẹ́dì ọ̀kọ́lẹ̀ lẹ́dí sọ̀rọ̀ ọ̀hún mísírà ẹni tó rà láti ilẹ̀ masara àwọn yorùbá àwọn afáàmì àmàgbé ní masara gbogbo yorùbá náà sì mà sí mísírà. mísírà yìí orúkọ ìlú kan ṣùgbọ́n mísírù náà máa jẹ́ gbogbo ìlú nígbà tá a fi ẹjọ́ bí mẹ̀dínà ṣe jẹ́ orúkọ náà gbólóhùn náà yóò tó máa jẹ́ ìtumọ̀ fún ibi a na ń pè ní títì mẹ̀dínà àwọn Yorùbá náà máa sọ pé mẹ̀dínà wàrà àbẹ́ ìgbọ́ ẹ̀rẹ́ nítorí Mẹdínà wa ìlú wa la wà bẹ́ẹ̀ náà lọ́wọ́ mísírọ̀ náà ṣe rí mísírọ̀ ń jẹ́ ìlú tá a mà tó jẹ́ kọ́ńtì kan tó dá dúró fún rẹ̀ tó sì ti pẹ́ láyé nínú àwọn ibi tó pẹ́ láyé tó pẹ́ láyé kánkéré Egypt jẹ́ kan mẹ́ bẹ́ẹ̀ náà ní Yamani àwọn ìlú àtijọ́ mi ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé àwọn ọ̀tá ẹ̀sìn wọn fókọ̀ sí àwọn ìlú yẹn torí àwọn àwọn ipa ẹ̀sìn ó ṣẹ́kù síbẹ̀ àwọn ọpọlọ tó pé ọ̀pàdé síbẹ̀ mo ti ń pàdé àwọn ènìyàn lórílẹ̀ ayé àwọn ènìyàn mẹ́ta kan wà láyé tí wọ́n jẹ́ ayé títí di ìsìn ìǹtí ìmọ̀ ẹni tó rí ẹ̀kú láàrin wọn ní ìmọ̀ pé orí ẹ̀kú kò tiẹ̀ mọ́ nǹkan kan ọmọ yámẹ́ni ọ̀pàdé ọmọ máa sọ pé mathematics àfáàfó ah, ti mọ̀ bẹ́ẹ̀ lọ́la ma Egypt mi mẹ́ torí ẹ̀kú ní Egypt mi mọ̀ ẹ̀ torí ẹ̀kú ń bẹ̀ lọ́lọ́kọlọ́ bíbí Nàìjíríà tọ́ba wọ àárín yìí yóò gbé yín gbèfú gbé dànù ẹ̀bùn ọlọ́wọ́n ọba yìí bẹ́ẹ̀ náà ni ìlú kan náà ń bẹ̀ ọ wà láfíríkà ń bẹ̀ áfíríkà náà Egypt náà ṣùgbọ́n wà láfíríkà ń bẹ̀ tó sọ́mọ́ adé ẹ̀ ń jẹ àwọn náà dàbí gbà pé Ah, ah, ah. ilẹ̀ wọn pè ní Mauritania ọpọlọ náà ni ọlọ́run fún wa ṣùgbọ́n àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta dárúkọ yìí olòṣì ni wọ́n yamani tòsí ọjọ́ àlà Egypt tààrà Egypt tààrà òsì gidi ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì dáa ni gọ́ọ̀mẹ̀ntì wọn dáa ní wọn fi ń gbádùn ju wa lọ mùsùlùmí ń bẹ̀ bàjẹ́ bàjẹ́ lọ́wọ́ àtọ́wọ́ Mauritania ayé Mauritania lọ tíì tíì àwọn Nàìjíríà ń gbádùn jù wọn lọ òsì gidi làwọn yẹn ń nọ́mbà gbọ́nà ẹwà ò pọ́pọ̀ lọ́sẹ̀ pé tó kí lè rámà tọ́fà torí bọ́jẹ́ lu ẹ̀sìn àwọn èèyàn fókàn sí. yàrá ẹni láwọ́lọ́wọ́ tá a wà ẹ̀yí ẹ̀wọ̀ wàhálà ti ń fà olùsí ni wọ́n tẹ́lẹ̀ wọ́n tún jagun bíi Somalia tẹ́ ẹ̀ mọ̀ pé òsì mọ́sìn ìlú ọlọ́rọ̀ tó bá jagun yóò dolo sí kó tó di pé yóò kúrì kọ́mà padà yóò lóbi ten years bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn àlú yẹn ṣe Egypt Misra tá a bá ní Misra ìlú Egypt nù wọn tá a bá ní Misra tá a fún ní Tanwin yóò mọ̀ ẹ́ jẹ́ ìlú kan ọlọ́run bá mi sọ pé. فقال الذي اشتراه من مصر. ọba bẹ sọ̀rọ̀ sí ìlú tó jẹ́ kékeré èhìbẹ́ tó Misra. اهبطوا مصرا فإن لكم ما سألتم اهبطوا مصرا فإن لكم ما سألتم مصر wà lélẹ́nu ṣé مصر àti Egypt lélẹ́ èsì اهبطوا مصرا ẹ máa sọ kalẹ̀ sílùú kan tí ò ló kọ ibi dàháltù مصرا mọ̀wọ̀lú kan àwọn ọbẹ̀ alẹ́ rẹ̀ á máa bẹ́rẹ̀ rẹ̀ bí ìlú ìwòrán wọn gbà náà ẹ̀ sáré pé a nàìjíríà ni o ṣùgbọ́n dàkálùtù misra mọ wọ onídìíkájú ẹlẹ́rìí abájú ní dàkálùtù misra ó pè kíni mọ wọ gínú mọ wọ Egypt. Olúkúlù Mísírọ̀ ìṣà Allahu àmín. Náà. ẹjọ́ wa ara obìnrin ìtọ́ra anábì wa Yusuf àìsọ̀rọ̀ àti ọ̀sẹ̀rọ̀ fún ẹ̀ pé máa pọ́n ilé ṣùgbọ́n kí lọ́ba tí mo fi ní ọ máa pọ́n ilé. a ayíyàwó fàánà àwọn àtàkìdáhù wàládà. bóyá ọmọ yìí ọkùnrin yìí ẹrú yìí bóyá yóò ṣàǹfààní fún wa ọkọ ní àwọn ẹni mímọ sọ yìí ọkọ yìí Ọlọ́run fún àwòjinlẹ̀ nígbàtà rẹ̀ rú tá a wá dábàá nǹkan méjì sí lára tí kan sì ṣe lára rẹ̀ àṣà àyíyàn fàánà àṣà àyíyàn fàánà bọ́yá yóò wúlò fún wa ń jẹ́ kan bọ̀ tí ó sàǹfààní fún wa bá ń pánlé má fi yà jẹ́ أو نتخذه ولدا أو نتخذه ولدا أبيك صدمة bábẹ́jì ẹ wá o ẹni tí ń fún yàwó wípé ọmọ yóò wúlò fún wa àròbẹ́ tàbí ká lọ́mọ ó ti gbọ́n dókè náà tí a lè mú lọ́mọ ìfẹ́ wá gba kan rẹ̀ débi tí gbàgbé pé eré bí ẹgbẹ́ kínní bí ẹgbẹ́ ọmọ mi ẹgbẹ́ ọmọ lẹ́yẹ ọwọ́ àtúnfà fẹ́ fi ṣe ọkọ̀ padà nǹkan obìnrin kọ́ o ṣe Mọ̀dé ṣàgọ́fà ha ṣùgbà. Ah, náà ni, obìnrin gọ̀ tó má kìí ṣe gbogbo wọn. Àwọn obìnrin tí ń gbọ́ ńgbà mú ní obìnrin gọ̀ wọ́n ti tara pòròrò. Àti èyí sí gbogbo wọn. Hmm. Náà ẹ̀gọ́ tá a wí ni kìí ṣẹ́gọ̀ tí ọmọ owó sẹ̀. Kìí ṣe tí ọmọ nọ́mbà owó, kìí ṣe tó lè yẹn jẹ́ pẹ̀lú owó. Wọ́n gọ̀ níbi àálọ́kọ àníyàwó. Àálọ́kọ nǹkan kan ló fi jẹ́ sí pé ṣẹ̀rẹ́ ìsìláàmù kò sú fífi obìnrin lọ́kọ sọ́dọ̀ ara ẹ̀ olùsọ́dọ̀ àwọn tó lọ ń fún làákà ìdò pé òun náà ni wà lè yíyọ àmúrí ha yóò sọnù ọkùnrin náà sì gbọ́n ọgbọ́n ọgbà rèkèrèkè kìí ṣe gbogbo wọn o obìnrin ọkùnrin tí ò ní náírà méjì lọ́wọ́ yóò fọnù fóbìnrin pé wò ó tó ń wé ní tó ń wé èmi ìkànlẹ̀kùn Buhari tí ń wọ ọ́fíìsì ẹ̀ <laughs> ó ní ó sì lọ yá mọ́tò kan gùn lọ́bẹ̀ Prado tuntun kan yọ yà lọ obìnrin ló ti gbà pé yẹ́ẹ̀ àtòun dáa tó wó lọ́bìnrin mọ̀ tẹ́lẹ̀ obìnrin tó mẹ́sìn tó nǹkan owó lọ́bìnrin mọ̀ àbúrò ni àwọn ọmọ jẹ́rìí ní wọ́n ti ń bọ̀ tí ọba ti sówó ní ìsìn yóò fi hàn àgbọ̀n rẹ̀ bú ọ padà tí ọba sówó wọn ní yóò fi ṣòkòtò rẹ̀ bú ọ padà pé kí á ní gbogbo ṣòkòtò tó fi tó fi tẹ̀ ní kiri ẹ̀ lé fún ọbẹ̀ sí ẹ̀ lé <laughs> fi sílẹ̀ báyìí ọlọ́run abẹ́ ọ gbogbo àwa tá a jọ́kùnrin tọ́lọ́ ń sì ti ṣe wá lọ́kùnrin táwọn ìṣojú ṣe wá nínú ilé pẹ̀lú àwọn ìyàwó wa agbára tá a fi máa ń sí ọlọ́njà lè máa ṣe. àwọn ẹni tó jẹ́ pé ọkọ yẹ̀yẹ́ ni wọ́n àwọn náà wọ́n fún obìnrin wọn lọ́rọ̀ sọ. wọn àti ìyàwó jọ pé owó oúnjẹ nínú ilé pé wò ó ọlọ́mọ ara rẹ̀ ìlọ́mọ ara bẹ́ǹsì ìwọ́n máa fowó ata sílẹ̀ ìlọ́mọ máa fowó ẹja sílẹ̀ pé ìtọ́kọ o ìtọ́kọ lọ gbàárù àmọ́ ibi tó báyìí tí ọ̀nà bá jí mọ́ pé mo fẹ́ lọ sí libra lóde mo fẹ́ lọ ru concrete jẹ́ máa rìn lọ́dọ̀ bricklayer ń gba seven hundred naira wálé náà ní kí ló dé ìwà ń jẹ́bà mo fẹ́ tọ́jú ìyàwó mi mi fẹ́ jẹ̀bi ọlọ́run ọba yìí àwọn ẹ̀sìn àwọn ẹ̀sìn ti sáà mo rẹ́ nìkan láàrin ọjà ìjọ kan nílò àgùn pọ̀rọ̀pọ̀rọ̀pọ̀rọ̀ ha Allahu akbar mo rí mo kéèsì mo sì sálámà sí kọ́mọ́ tí mo mí kọ́mọ́ pé mo kí mo pé ọ̀kárì ọ̀kárì kí lọ́n láàgùn pọ̀rọ̀pọ̀rọ̀ báyìí sí irun gbẹ̀sìn bẹ́ẹ̀ lágbọ̀n torí kó lè bá ìsojúsí rẹ nílé pẹ̀lú ìyàwó rẹ gbogbo ẹ̀yin ọkùnrin tó jẹ́ sí pé áàfù lẹ́jẹ́ ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò sẹ́yìn náà dẹ́n tó pé wọ́n ti sàmì rẹ̀ àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀. ọwọ́ sọ pé àṣà àìyànfààná àwọn ìṣàkóso òwú ọlọ́dà. àṣà àtúbàbù wàládà. dúdú ọ̀rọ̀ ni obìnrin tó bá fẹ́ ẹlẹ́sìn tó gbàgbọ́ yẹ ẹ̀sìn Islam obìnrin yẹn ni ó gbádùn jù gbogbo àwọn western idea àbí kílẹ̀ ń pè wọn àti eh, sísítẹ̀mù yẹn kọ̀sáǹbà níbẹ̀ tíjà lọ́kọ tíjà ìyàwó náà wọ́n máa pín skul fees ọmọ sani ẹ̀yin náà ti pín sẹ̀ àbí ọkọ náà ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn wa ń tẹ́gbẹ́ wájú ṣògbó ó sì níyàwó kan ìyàwó rẹ̀ ọba dín ata láti jọ <laughs> jọ sànńdè ni tọ́ba lọ sílùú ẹ̀ padà ìyàwó rẹ̀ tó wà nínú ìlú rẹ̀ tọ́ba dín ata sínú kúlà yáa gbé lọ sí ẹnu iṣẹ́ yóò máa fi gbóná láàárọ̀ láàárọ̀ àwọn tó dé àbúrò ẹni yẹn nígbà tí wọ́n á dé yẹn tí wọ́n náà ah, à ń sáà máa sọ̀rọ̀ fún dáàbì yẹn ní ilé sì bọ́ sí ti stove Monday to Friday ìjọ́ mi kò ní wálé weekend gan yọ wà fọ́ọ̀sì kọ́ lọ ra ta lọ́jà ẹ̀rì àwọn ilé ní kò sáàbà níbẹ̀ ọ̀ bẹ́ẹ̀ sì máa bí láìpù náà nù láìpù tẹ́ lù nìyẹn torí pé ẹ̀yin lẹ pè é ẹ ti pín ojúṣe tó ẹkẹ ẹsẹ ẹsẹ obìnrin ò ní ṣe tóbi náà bá jẹ ṣiṣẹ́ iṣẹ́ tí yóò jẹ sí pé kì í ṣe iṣẹ́ nítorí kó lè bá jẹun bóyá sẹ́kàn tó yẹ pé ó ń tà àwọn àwùjọ fún nǹkan kan tàbọ́ láǹfààní kankan tí mú wa fún wa kí ṣe nítorí pé máa ṣiṣẹ́ nítorí kó bá máa tọ́jú ara rẹ̀ ń yìí sí bẹ́ẹ̀ ọlọ́run ọba kó fún gbogbo alókun àtagbára ká lè sí bẹ́ẹ̀ látàrí àtijọ́ láyé àwọn eléyìí ìyàwó tí wọ́n ń ṣe wàhálà lọ́jọ́ sọ fún pé ákìrì mi màsùwáhù inú ilé wọ́n lọ wà nípa bá ń mọ pọ́nlé tó bá ti wà ní ilé bẹ́ẹ̀ tí ó fi sùn yàrá rẹ̀ oúnjẹ tí ó jẹ aṣọ ìbora rẹ̀ wíńdò rẹ̀ jóní nẹ́ẹ̀tì wọ́n jẹ́ kẹ́kọ̀ọ́ jẹ́ gbogbo nǹkan tó yẹ kọ́ wà ń bẹ̀ ní kò ṣe fún inú ilé nù ọ̀yà oníbọ́yá sọ́dọ̀mọ́ tàbá sọ́dọ̀mọ́ ká máa pè lọ́mọ wa. وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث báyìí ni a fẹ́ àyè gba ànábì wa Yusuf alayhi salatu wassalam ọlọ́run ọba lọ́gbà láàyè makanna. makanna látara makanu náà makanu makanu lẹ́wàá gbọ́lẹ́wà makánù kan lẹ́wà àbákan bẹ́ẹ̀ lọ́nà ní bàbá makánà ẹ̀ ìbọn ni makánà ní bàbá makánà kéwù ni makánù ààyè ààyè ni makánù tàbá ni makánà makánáhù agbàláyè ààyè gbàmí ló kọ́ ẹ̀. Aṣọ Yúsúfù di ààyè gbàmí. Wàkàdálíkà makánnà lè Yúsúfà fìlà rù. Mo láti wá sọ́dọ̀ ààyè gbàmí kì í máa ṣe ìlú dùn nìkan kìí máa ṣe agbègbè Òṣogbo nìkan kí láàrù. Màkánná lè Yúsùfà fi láàrù. Àti gbogbo ibi tí Yúsùfù bá fẹsẹ̀ tẹ̀lá ẹ̀ ayọ́ máa gbà níbẹ̀. Ló fi jẹ́ sí gbogbo orin tó rìn lẹ́yìn ìgbà yìí, àyè ń gbà níbẹ̀. Ọdẹ wọn, àyè gbà. Aláyọ̀ gbà lẹ́wọ̀n. Ẹ̀wọ̀n lọ́kàn níbí. Ẹ̀wọ̀n lọ́kàn níbí. Àkọ́kọ́ inú olé lọ́kọ́kọ́ bọ́ sínú àyè gbà nulẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kú omi báyìí, ọbọ̀ ọgbọ́rọ̀ tí wọ́n sọ sí láwọn ará ẹ̀wọ̀n tí wọ́n mọ̀ rí bí ẹ ti rí àwọn ti mọ̀ bí ààyè ah, gbà mí ti dé àfi ká máa gbà láyè ọlọ́run kò ti gbogbo àná láàyè gbà mí bí a bá sọ̀kalẹ̀ sí káyọ̀ ọmọ gbà wá ń bẹ̀ a sọ̀kalẹ̀ síbi mímọ̀ káyọ̀ gbà wá ń bẹ̀ torí káyọ̀ bá gbà ọ níbi mímọ̀ ọ̀fẹ́ mú yóò ṣe mú káyọ̀ bá gbà ọ níbi owó ọ̀fẹ́ náà yóò ṣe kíni yóò ṣe náà gbogbo àwọn nǹkan àwọn àyè ọlọ́run kọ́ gbà wá láyè ní nǹkan bí dáadáa náà a gba Yúsúfù láyè afúnlọ́nà asílẹ̀kùn gbogbo ọ̀nà dáadáa fún lórí ilẹ̀ tó bá fẹ́ fà ọ́n fà bó bá fẹ́ ta ọ́n ta ولنعلمه من تأويل الأحاديث ولنعلمه من تأويل الأحاديث Ibi ìdàtíwá bẹ̀rẹ̀ sí kọ́ Yúsùfù pé ọmọ túnmọ̀ àlá kọmọ túnmọ̀ àlá tẹ́lẹ̀ tó fi dáẹ̀. Ó kù lóko ẹ ó kù nínú kòtò, ọ bọ́ sọ́dọ̀ àwọn tọ́ta àwọn tó wá rà yìí ó dé ìlú mísírà báyìí Egypt Egypt ni Yusuf ti bẹ̀rẹ̀ sí mọ ìtumọ̀ àlá kọmọtúmọ̀ àlá tẹ́lẹ̀ kí tó fi débẹ̀. ولنعلمه من تأويل الأحاديث. báyìí náà fàyè gbà ànábì wa Yusuf alayhi salatu wa salam àfàyè gbà akẹ́kọ̀ọ́ ma ìtumọ̀ àlá tàwí ìdílé àhàdí nígbà wàá mà ìtumọ̀ àlá tán wallahu ghalibun ala amrihi.

wọn àwọn ò lè jẹun láì jẹ́ kí wọ́n da ẹran jẹ lọ ẹran tí wọ́n bá dà jẹ lọ tó bá táwọn àìgbọ́n rẹ̀ bá tà wálé wàrà tó bá koríko tó jẹ àti wàrà tó bá wà lábẹ́ abo bẹ̀ ni wọ́n fún àti bàbá ẹ̀ tọmọ ni wọ́n jẹ tí bá ti pé ọlọ́wọ́n ọba tí ẹni ọ̀sẹ̀ mo ní Yusuf ló ti wá dẹni tí ákìrì mímọ̀ ti wá àwọn nílé ní wọ́n ti wá ní tí wọ́n nílé gidi ní ti wá ní.

wọ́n wá bẹ̀ kòtò tí wọ́n jù sí kìí sojú ọ̀nà ní kànga wa inú gbó agidi gbó ni. wàlláhùn tí ìbáṣe bá sọlọ́run ti tẹ lórí ẹ̀ àwọn tí ó gbé ńbẹ̀ wọn ò ní yábẹ̀ lọ́wọ́ bá ṣe nínú odò ni ìfami ó ṣe sísì والله غالب على amri. wàláhù ghalibun ala amri. báyìí ni ẹni tó fẹ́ bá ànábì wa Yusuf alayhi salatu wa salam ó fẹ́ kọ́ bá ti sì náà gbogbo orin iṣẹ́ ní àbí máa ti sìnà ti parí ṣùgbọ́n wallahu ghalibun ala amri. wallahu ghalibun ala amri. ìtọ́lọ́ wọn bá jẹ parí pé ìwọ Yusuf òní bọ́sínẹ̀sẹ̀ gbogbo orin iṣẹ́ tí wọ́n bọ́bẹ̀ ló ti wà nílẹ̀ ìwọ́kọ̀ òní bọ́bẹ̀. Wallahu ghalibun ala nínú gbèsè ayé jẹ́ náà yẹ̀wò Wallahu ghalibun ala àmì tí wọ́n fi ọdá fún ẹ nítorí oríṣi tó ọrọ̀ pọ̀ tí àwọn èèyàn lọ́rùn pípọ̀ oríṣi àṣẹ lọ́nà bó ti ìmọ̀ lọ bá mà kò wá àwọn èèyàn kọ́ mà ilé lọ kọ́ ni wọ́n fi ọra búlọ̀kì ẹ̀yọ kan ká wọ́n fi ọra kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ọfẹ́yàwó wọ́n wọ́n fi ọlọ́kọ fẹ́ fẹ́ máa orí ya ẹ ó ti dìyà sílé ẹ ilé bàbá ẹ wàláhù ghalibun ala amri. wàláhù ghalibun ala amri. ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ní ọ̀sẹ̀ wọ́lá sí i. inna akthara an-nasi la ya'lamun. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ̀ pàṣẹ ọlọ́run pàápàá jùlọ àwọn arákùnrin Yusuf wọn ò mọ̀ wọn ò mọ̀ pàṣẹ ọlọ́run ní ọ̀sẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ pọ̀ṣẹ̀ iṣẹ́ ẹ̀sẹ̀tì ń dọ́kìnrin àná ni pé ẹ jẹ́ ká mú Yusuf kó wọ́n ju bàbá wa kó lè bá fẹ́ràn wa kó lè bá fẹ́ràn Yusuf mọ́ nígbà tí wọ́n mú kó wọ́n ju bàbá wọn ìgbà náà ni ìfẹ́ Yusuf wá tún wá lágbára lọ́dọ̀ bàbá rẹ̀. والله غالب على أمره الله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون بيني عن أبي يوسف عليه الصلاة والسلام ó di ìrólé ọba ìrólé ọba tó wá dé yìí wọn ò pè lẹ́rú ń bẹ̀ mọ́ ó ti di ákìrì mímọ̀ sí wa ó kọ́ lè fi padà ní láti sọ pé àwọn sọ́dọ̀ wọn ó ti kú oníkínú ó ti kú lẹ̀ ó lògbèsè ayé onílé oúnjẹ oúnjẹ onílé oúnjẹ ìgbádùn onílé kò tiẹ̀ fíìlì pálí ìdòló mọ́ a bí wàá fíìlì pé ẹ̀rú lòun ó ti kú lẹ́rú wọ́n tà lẹ́rú ó di ọmọlúwàbí lọ́dọ̀ àwọn tọ́ra lọ́wọ́ náà. Wàlámà bálàgọ̀ aṣúdàhù. Mímúni lẹ́rú mímúni lẹ́rú mímú yàn lẹ́rú ó ti wà tipẹ́. Ànábì wa Musa àríyí sọ̀rọ̀ látàrí ẹ̀ látàrí àwọn ànábì ọlọ́run láti mọ̀ pẹ̀lú ń Ṣùgbọ́n gbà tí Ìsìláàmù dé islam gbégi lu ó ṣe wá lójú kòkòrò pé ká máa bọ́kùn kúrò lọ́rùn ẹ̀rù àwọn arẹ́sìn kankan tí fáyìnì ti ń bẹ́nu ẹ̀sìn wọn jẹ mọ́ ká sọ ẹrú dọmọlúwàbí kò sí àti islam nìkan nínú islam téèyàn bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ó ní ẹ̀san fáyìnì tí wọ́n fún ní kóòtù ṣẹ̀ríà láàrin ní ká sọ ẹrú di ọmọlúwàbí yẹn ni pé islam kò fẹ́ kí ó rọ̀ wà láwùjọ báwọn ẹ̀sìn tí ń tó ti wáyé ẹrú pọ̀ mẹ́. ààrẹ Musa alayhi salatu wa ẹrú ẹrú ní ní fẹ́ ní Egypt. bẹ́ẹ̀ náà ni a tí nígbà tí ànábì mú bí wọ́n ti o Isa bí wọ́n ti wí alayhi salatu wa Paul tó jẹ́ ọmọ lẹ́yìn ànábì àríṣọ́láṣọ́ nígbà tí wọ́n lọ sí éfésù wọ́n sọ àlàyé wípé àwọn gan gbà wípé ẹrú ọwọlé nínú ẹ̀sìn wọn torí gbòǹ gan bá àwọn ẹrú sọ̀rọ̀ kò sì ti àwọn ọmọlúwàbí àwọn ọ̀gá wọn lójú kòkòrò pé ẹsọ wọn di ọmọlúwàbí ṣùgbọ́n kó tó di bá lọ bẹ̀ ká ìbẹ̀rẹ̀ rẹ̀ ná ní chapter one verse one to two one to yàrá ah. Èmi Pọ́ọ̀lù Àpọ́sítọ́lì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run ni mò ń kọ ìwé yìí sí àwọn ènìyàn Ọlọ́run. Nínú Báíbù la ti ń ka mẹ́jẹ̀mú tuntun lọ́wọ́ Éfésù. Ni mò ń kọ ẹ̀wí láti bẹ̀rẹ̀. Èmi Pọ́ọ̀lù Àpọ́sítọ́lì Kristi Jésù ah. nípa ìfẹ́ Ọlọ́run ni mò ń kọ ìwé yìí sí àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní Éfésù. Ta ló ń kọ̀wé yẹn jẹ̀mọ́ wa? Pọ́ọ̀lù tí ọ̀rọ̀ ànábì yìí sáwà lélẹ̀ ọ̀yà. àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí Kristi Jésù kí orí ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi tí ó wà pẹ̀lú yín. Hmm. ọ̀yà wọ́n á lọ síbi tí wọ́n ti tà á jáde pé jáde pé ti bá àwọn ẹrú sọ̀rọ̀ ọba wọn sọ̀rọ̀ púpọ̀ nínú apc púpọ̀ olùsí group by group lọ́ba sọ̀rọ̀ ṣùgbọ́n nísìnyí a fẹ́ lọ ibi tí bá àwọn ẹrú sọ̀rọ̀. ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ ti àwọn tí wọ́n jẹ́ olúwa yín nípa ah, ti ara. ní tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ àwọn tó jẹ́ ọ̀gá yín nípa ti ara ẹ máa gbọ́. pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù hmm. pẹ̀lú ọkàn kan gẹ́gẹ́ bí ẹni pé Kristi ni ẹ̀ ń ṣe é fún. Hmm. ó ní wọ́n fẹ́ kùnú ẹrú jíjẹ́ kí ó má ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣe fẹ́. ìyẹn ni pé iṣẹ́ tẹ́ ẹ máa ṣe fọ́gà yín bẹ́ẹ̀ tí ń ṣe lójú ẹ̀ náà ní kẹ́ ẹ máa ṣe ní ẹ̀yìn ẹ̀. bí ìgbà tí ẹ fẹ́ gba ìyìn ènìyàn ṣùgbọ́n bí ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti ọkàn wá mm. ẹ máa ṣe iṣẹ́ yín pẹ̀lú inú dídùn mm. bí ẹni pé fún Olúwa kì í ṣe fún ènìyàn. Mm nítorí ẹ mọ̀ pé ohun rere tí ẹnìkọ̀ọ̀kan yín bá ṣe olúwa rẹ̀ ìbáà jẹ́ ẹrú tàbí kí ó jẹ́ òmìnira yóò rí èrè gbà lọ́dọ̀ olúwa. ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá bákan náà. ó ti bá àwọn ẹrú sọ̀rọ̀ tán àwọn afẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀yin ẹ̀rù pé kò sọ fáwọn ẹrú pé wọ́n sá kún mọ́ ọ̀gá wọn lọ́wọ́ mo lórí àwọn ọ̀gá kí lẹ́mọ̀ expect at least ṣẹ́ṣẹ́ ẹ̀kọ́ ti fẹ́ máa ń pé àwọn ẹrú yìí ó ẹ tú wọn sí ẹtúlẹ̀ tó lọ́gbọ̀lọ́gbọ̀ ẹrú ọ̀yà ẹ̀yin ọ̀gá bákan náà ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín ẹ má máa dẹ́rù bà wọ́n ẹ pé àti àwọn àti ẹ̀yin ẹni olúwa kan ẹni olúwa kan lọ́run tí kìí ṣe tí kìí ṣe ojú ìṣáájú. Hmm. ọ̀tán ẹnu tó advice wọn bárakẹ́lá fún ìkẹ́ wà lọ wo Genesis thirty seven twelve to thirty six ọjọ́ kò bá mi dé ẹ̀fún lága Genesis ọmọ bí wọ́n wà á ò sí rí. bá ń jẹ́ bọ́ síbẹ̀ èyí tá ń wí yìí náà ni pé ìtàn Yusuf wà lélẹ̀ Genesis chapter seven. wàmọ́ lè mú mi ni. seven. Joseph àti àwọn arákùnrin rẹ̀. ẹ ẹ kọ ìyẹn ti kà lóko Jósẹ́fù àti àwọn arákùnrin rẹ̀. Wọ́n ta Jósẹ́fù lẹ́rú láfẹ́ka. Àti kò mí tẹ́tẹ́ dáhùn ẹ̀dá fún àwọn ọmọ rẹ̀. Wọ́n ta Jósẹ́fù lẹ́rú sí Íjíbítì. Afẹ́ kọ̀m̀pìà láàrin tó ń wí àti ẹnu ìta ti gbọ́ ní Tókì ní ipa bí wọ́n ti ta ànábìwá Yusuf alayhi salatu wa salam. Sẹ́yìn bá ti mọ̀ wípé àwọn tọ́ra àwọn àwo ni. Àwọn àwo lọ́ra Yusuf, ará Egypt lọ́ra. Ṣùgbọ́n àwọn àwo lọ́ta fára Egypt, àwọn onírìn àjò tí wọ́n gbé kúrò nínú kòtò. báwo ni Joseph ṣe dé inú kòtò àwọn ọmọ àwọn arákùnrin rẹ̀ àwọn ni wọ́n dọ́gba pẹ̀tì bàbá wọn tó fi ju okùn Yusuf lẹ̀ fún wọn tí wọ́n fi mọ́ lọ sínú igbó ẹ wà gbọ́n tí báìbù ń tiẹ̀ ẹ rí bó ṣe rí ọ yàtọ̀ sí àwọn púpọ̀ ọ̀yà. wọ́n ta Joseph lẹ́rú sí Íjíbítì náà ní ọjọ́ kan àwọn arákùnrin rẹ̀ ń da àgbò àgùntàn bàbá wọn lẹ́bàá Sékémù. Nà ìlú kan nù, ó kọ ìlú pọ̀ nù báyìí débi pé àwọn orúkọ ẹlẹ́nu tá a fẹ́ kà yẹ gbọ́ orúkọ tó pọ̀ mbẹ̀. Nà. Ísírẹ́lì bá pe Joseph Mẹ́tẹ̀mú láíláí ní Genesis kìí ṣe Injil Tàwọ́rà tó wọn ni. Nà. Ísírẹ́lì bá pe Joseph Tàwọn ní Ísírẹ́lì ń bẹ̀rẹ̀ ni Yakub. Ǹjẹ́ ń pè ní Ísírẹ́lì òun náà ni Yakub. Tẹ̀ gbọ́ báyìí. Ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé àwọn Júù yìí nígbà tí wọ́n fẹ́ dá kọ́ńtì wọn lẹ̀. wọ́n ronú pé ó kọ̀wé làwọn sọ táwọn ó fi sọ ara ayé lẹ́nu wọ́n wá ń pè ní Israel wọ́n ń tura wọn mọ́ ànábì wa Yakub alayhi salatu wassalam torí pé Yakub yí ọmọ ọmọ Ishaq Ishaq ọmọ Ibrahim Ibrahim náà ni wọ́n ń mọ́ lókè ibi Ibrahim ni tó dẹ́ ẹ̀sìn jù sílẹ̀ lílọ pé má Ibrahim náà. ìjẹ́ ó ní ìjẹ́ ṣékémù kọ́ ta ló láyẹ̀ pe ó ní ìjẹ́ ṣékémù ni àwọn arákùnrin rẹ̀ da ẹran lọ. ẹni tó pe ọmọ ní bíbá yìí ní bàbá ẹgbẹ́sì ọkì tí ọmọ rẹ̀ Yusuf Yusuf yí pé ǹjẹ́ kọ́ ni àwọn. arákùnrin rẹ̀ da ẹran lọ. wá kí n rán ọ sí wọn. wá kí n rán ọ sínú ẹn bàbá tó sọ pé kọ́ máa pa ìtumọ̀ àláì fún àwọn arákùnrin rẹ̀ tó wá fẹ́ rán ọmọ náà sínú. inú igbó Joseph bá dáhùn pé èmi nìyí Ísírẹ́lì sọ fún pé. èmi nìyí ó sọ fún pé nígbà bàbá pè ọ wá bá bàbá ìpè mi ní ọmọ ọjà bàbá ìlú. Ísírẹ́lì sọ fún pé jọ̀wọ́ lọ bá mi wo àlàáfíà àwọn ẹ̀gbọ́n rẹ àti àwọn àgbo ẹran wa kí o sì tètè padà wá jíṣẹ́ fún mi israeli bá ran láti àfonífojì ebroni. ó kọ ọdún mẹ́tàlágọ́rin ebroni. ebroni lọ sí pékémù. pékémù ìwé ìkànnì. níbi tí ó ti. àwọn ọ̀dọ́ ọ̀dà bá ń pàtàn oríṣiríṣi ń bẹ̀rẹ̀ yẹ ká sọ a fàákùn fàákùn gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pa ẹ̀jẹ̀ ń ṣe láì kan lọ tá nínú àlùkòrán nìkẹ́. israeli bá ran láti àfonífojì ebroni lọ sí pékémù níbi tí ó ti ń rìn kiri nínú pápá. Jósẹ́fù ti wá ń ráre káàkiri nínú pápá báyìí. Ọ̀yà. Nínú pápá ni ọkùnrin kan bá rí. Ọkùnrin kan rí. Ó bí pé kí ni òun wá. Kí ni òun wá o? Jósẹ́fù dáhùn pé àwọn arákùnrin mi ni mò ń wà. Jọ̀wọ́ ìjọ mọ ibi tí wọ́n da àgbo ẹran wọn lọ. Ọkùnrin náà dá lóhùn pé. Ọmọ kékeré náà lọ ṣáàpù báwọn. Ẹ̀rù ọ̀bà náà gbó ọkùnrin náà dá lóhùn pé wọ́n ti kúrò ní ìlú. ẹni tí bàbá ní ìkòkò ọ̀pọ̀ àjẹ látún wá tọ́ bàbá pẹ̀lú àwọn arákùnrin ẹ̀ lánìkò nìkan dá lọ nígbó. mo gbọ́ tí wọ́n ń bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ sí dótánì Joseph bá tún lépa wọn lọ sí dótánì ó sì bá wọn níbẹ̀. ọba wọn bẹ̀ o ọba rí wọn lọ́ọ̀kan kí ló ṣẹlẹ̀. bí wọ́n ti rí i tó yọ lókèrè kí ó tilẹ̀ tó súnmọ́ ọ̀dọ̀ wọn hmm. wọ́n dìtẹ̀ mọ́ láti pa á. wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn náà ti ń dìtẹ̀ pé àwọn ọ̀pá bẹ́ẹ̀ ti ń tọ́jọ́ lọ́kàn. Hmm. wọ́n bẹ̀rẹ̀ sí wí fún ara wọn pé ẹ wò ó alálàá ni ọ́ ni òun alálàá ni òun bọ̀ yìí alálàá ni òun bọ̀ yìí ẹ wá ẹ jẹ́ kí a pa á. làwọn eh, kìrìtẹ́nì fi máa ń pe ànábì Yusuf ní Joseph alálàá. alálàá. Eh, alálàá ni òun bọ̀ yìí ẹwà àlà àwa ti gbà pé wọn ọ̀pá tán kọ̀sọ̀ túmọ̀ aláàmù fún kọ̀sọ̀ aláàmù fún àwọn arákùnrin tó bá sọ aláàmù fún àwọn arákùnrin àà kò yẹ kò yẹ kọ́ falẹ̀ tó bá ń ẹnu pọ́ fẹ́ràn bàbá rẹ̀ bàbá rẹ̀ fẹ́ràn ìjà wọn lọ ni wọ́n ń bínú lásán sí ẹ wá ẹ jẹ́ kí a pa hmm. kí a wọ sínú kòtò kan kí a sọ pé ẹranko burúkú kan ni ó pa á jẹ hmm. kí a wá wo bí àlá rẹ̀ yóò ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tí ewébẹ́lì gbọ́ àgbà nìyẹn ó gbà ó gbà á kalẹ̀ lọ́wọ́ wọn. àgbà àwọn ẹni tó jẹ́ ìgbà pátápátá nínú àwọn àkọ́bí anábì Yakub àríṣọ́lá tó fẹ́ràn kí ló sọ. ó gbà á kalẹ̀ lọ́wọ́ wọn. ó gbà á kalẹ̀ lọ́wọ́ wọn. ó ní ẹ má jẹ́ kí a pa hmm. ẹ má ta ẹ̀jẹ̀ sílẹ̀ hmm. jíjù ni kí ẹ jù sínú kànga. Ah, ibi tí wọ́n ti dábàá jíjù sí kànga ni lọ́dọ̀ ti báyìí gbígbọ́ ọyọlọ́ọ̀kan ọyọlọ́ọ̀kan náà dábàá kì í ṣe pé bóyá wọ́n ṣe mítìn lọ́tọ̀ wọ́n ti rí pé òun náà ní ń bọ̀ yìí wọn ò plan fún tẹ́lẹ̀ bí ẹ ṣe rí náà ni wọ́n sì ń ṣe mítìn pé ẹja pa ẹja jù sínú kànga. Ah. gbígbẹ́ láàrin aginjù yìí ẹ má pa á lára rárá ó fẹ́ fi ọgbọ́n yọ lọ́wọ́ wọn ó fẹ́ fi ọgbọ́n yọ lọ́wọ́ wọn. ó fẹ́ fọgbọ́n gba Yusuf lẹ́ẹ̀kọ́ sọ́mọ́bà ṣe pa ẹ̀gbọ́n pátápátá ní sọ́bà ni. kí ó lè fi ránṣẹ́ sí bàbá wọn padà. Hmm bí joseph ti dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀ wọ́n fipá bọ́ ẹ̀wù aláràbarà rẹ̀ lọ́rùn rẹ̀. sọ ọmọ pé lánàá níjọ́ kìíní àná tá báyìí o a fún wa wípé wọ́n ní ànábì Yakub àyíṣọ́lá tó sẹ́rán tí ì ṣe bàbá joseph pé ọ̀rọ̀ aṣọ ọ̀tọ̀ fún joseph léyìí tí ọ̀rà fún àwọn àgbà aṣọ aláràǹbarà náà ló pè é nínú báyìí o yọ ọ̀rà fún aṣọ náà náà ni wọ́n ní àwọn bọ́ wọn bọ́ lọ́rùn. alárànbarà rẹ̀ lọ́rùn rẹ̀ wọ́n gbé ojú sínú kànga kan tí kò ní omi nínú. bí wọ́n ti jókòó tí wọ́n fẹ́ máa jẹun hmm. ojú tí wọ́n gbé sókè wọ́n rí ọwọ́ àwọn ará ọ̀wọ́ wọ́n rí ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ gúrùpù náà ń gbè lọ́wọ́ wọ́n rí ọ̀wọ́ domina wọ́n rí ọ̀wọ́ àwọn ará ismaili ismaili ah, àwọn ọmọdé ọmọ anábì ismaili àyíṣọ́lá tó ṣe wọ́n ní rí wọn tí wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ láti gílẹ́dì ìlú tá a ti gbọ́ gan tóbi méjìlá báyìí wọ́n lọ sí íjíbítì. àwọn tó ń lọ íjíbítì. àwọn íjíbítì ní íjíbítì o. íjíbítì. àwọn ràkúnmí wọn lu tùràrí ikùn ra tùràrí ìkunra ìkunra olóòórùn ara sáfimọ́ ara ní nǹkan ní kunra ìkunra olóòórùn dídùn àti òjìá òjìá òjìá hmm. Júdà bá sọ fún àwọn arákùnrin ah, ìkan nínú àwọn ọmọ mi tó yàtọ̀ sí Róbẹ́lì yẹn náà ni juda wọ́n ń pè ní Yahuda òun ni ọba fẹ́ sọ̀rọ̀ báyìí. Júdà bá sọ fún àwọn arákùnrin rẹ̀ ó ní àǹfààní wo ni yóò jẹ́ fún wa bí a bá pa arákùnrin wa tí a sì bo ẹ̀jẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹ jẹ́ kí a tà á fún àwọn ará Ismaili yìí ẹ má jẹ́ kí a pa á nítorí arákùnrin wa ni ara kan náà ni wá ọ̀rọ̀ náà sì dùn mọ́ àwọn arákùnrin rẹ̀ kò pẹ́ lẹ́yìn náà àwọn oníṣòwò ará Mídíánì ń ré kọjá lọ wọ́n bá fa Jósẹ́fù jáde láti inú kànga gbígbẹ́ náà wọ́n sì ta gbígbẹ́ náà kànga gbígbẹ́ náà wọ́n sì tà á fún àwọn ará ismaili ní ogún owó fàdákà àwọn ará ismaili sì mú joseph lọ sí íjíbítì nígbà tí rẹ́bẹ́nì padà dé ibi kànga gbígbẹ tí wọ́n ju joseph sí tí ó rí i pé kò sí níbẹ̀ mọ́ ó fa aṣọ rẹ̀ ya láti ah. fi ìbànújẹ́ rẹ̀ hàn. àwọn ah, ọbànújẹ́ nígbà tó lójú kànga àyẹ̀gbọ́n ọmọ tí àwọn ilé wọn ń sọ lẹ́ẹ̀kan yìí pé nígbà tí wọ́n bojú wòkè torí pé ó ń forí gbára àwọn contradiction wípé àwọn ará ni wọ́n bojú òkè tí wọ́n rí àwọn ará mẹ́díà àwọn ìsmáìlì tí wọ́n ní ń bọ̀ wá tí wọ́n ń dábàá yìí pé tá a bá tà fún àwọn ará bí yóò dà káàdì sínú kàkà káwọn ará bí kò gbé lẹ́yìn wọn àgbà náà ni wọ́n tún wá ní wọ́n wá padà lọ síbi kànga yìí nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n ọba wọn ọba nínú kànga mọ́ kí ló wá wí. ó padà lọ bá nígbà tí rẹ́bẹ̀nì padà dé ibi kànga gbígbẹ tí wọ́n ju Joseph sí tí ó rí i pé kò sí níbẹ̀ mọ́ ó fa aṣọ rẹ̀ ya láti fi ìbànújẹ́ rẹ̀ hàn. àwọn ah, ń tiẹ́ tí bàmídẹ́ bá ti bá wọn wọ́n fàṣọ yàrá ẹ̀ yàrá bí àtọwọ̀ ọmọ ilé-ìkọ́jẹ́ ní bí àfáà yìí nìyí ọlọ́mọdé àríbànújẹ́ lọ́dọ̀ tí wọn ní wọ́n ti ríbànújẹ́ tó rásọ yẹn ọ̀fà tó yíya kan lẹ́ra yà ọwọ́ àwọn wọ kiri gbogbo àdúgbò ìwà yóò àmọ́ ibi hàn ìpẹ̀lẹ́ o ọlọ́wọ́ fòfò rẹ̀ ní o <laughs> torí pé àpẹẹrẹ pé èèyàn níbànújẹ́ lọ́dọ̀ tiwọn ó ní kó fa àtọ̀dà mú ìdí ìfáyà létí àyà ní òdì yá ànábì sallallahu alaihi wasallam ó ní la'ana Allahu man shaqqa al-juyuba ìfi ẹni tó bá dẹ́rù rẹ̀ tó bá dẹ́rù nǹkan bá wọnú ẹ̀sìn Islam ọlọ́run ọba òní jẹ́ sórí rẹ̀ ayé àtàlùkè àmọ́ àbànújẹ́ bọ̀ wọ́n ń fasọ́yà àbọ̀n látọ̀mọ̀ ìkòdù ọ̀ ń gbára ẹlẹ́kẹ̀ẹ́ ibi tiẹ̀ ti bàjẹ́ kò ní dá fún ọmọ ọlọ́run òṣèlú yìí dá ọlọ́run ní ànábì wa sallallahu alaihi ó ṣépè fún wa sallallahu alaihi wasallam ọfàṣọ ìyẹ rẹ ọfàṣọ ìyá ìyẹn ìkànnì àwọn ọmọ nìyẹn o ọfàṣọ ìyá báyìí hẹ́ẹ́ pé nǹkan ti ṣẹlẹ̀ ọmọ tá a jù bẹ́ẹ̀ rí mọ́ ó ti gbà fún bọ́yá bóyá ó ti kú àbáwọn ò tiẹ̀ àwọn ti sàfẹ́ àwọn pàdánù rẹ̀ náà ó padà lọ bá àwọn arákùnrin rẹ̀ ah. ó wí fún wọn pé ọmọ náà kò sí níbẹ̀ mo gbé ibo ni ó yà sí. olóhùn gbé ibo ni wọ́n yà sí. àwọn náà lójú bẹ́ẹ̀ àwọn ọ̀sàbá máa ń bíbà àwọn olùgbé ń tọ́ bàlàkà yẹn wọn èèyàn mìíràn bó ń fẹ́ ṣe nǹkan ó tẹ̀lé ṣe inú ìlọ́mọ ẹ̀dọ́ ni wọ́n ọ̀sàbá máa rárá nínú àlùkòrá yẹn wọn ò regret ó làwọn ò regret tó fi di tó fi di parí ìtàngà nígbà tí wọ́n mú Benjamin Banyamin sílẹ̀ wọ́n ní fàkọ́lùsọ alákọ̀ọ́ áhùn lẹ́hùn mi nǹkan bẹ̀ wọ́n ní ẹ̀kíni jẹ́ ọjọ́ lójú eléyìí jalè ẹgbẹ́ ẹgbẹ́ ti jalè ti pẹ́. kọlu ìyàtúkọ fàkọdẹ sàrọkọ àhólàhùn mìíràn kọbi. فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا Wàlláhu àìlàmù bí máa tàbíkún. Náà báyìí. Wọ́n bá mú ọmọ ewúrẹ́ kan nínú àgbò. Nígbà tí wọ́n ti dábàá, wọ́n ti parí eléhùn báyìí pé wọ́n ń banú jẹ́ pé kí ló ṣẹlẹ̀. Wọ́n wá mú kíni. Wọ́n bá mú ọmọ ewúrẹ́ kan nínú àgbò. Wọ́n pa Àgbò wọn, àbí? Náà. Nínú àgbò tí wọ́n ní náà ni, wọ́n pa ìkan níbẹ̀. Wọ́n pa á wọ́n sì fi ẹ̀rù Jósẹ́fù bọ inú ẹ̀jẹ̀ rẹ̀ hmm. wọ́n bá fi ẹ̀rù aláràbarà náà ránṣẹ́ sí bàbá wọn. wọ́n tún ránṣẹ́ kìí sáà ní ọmọ lọ. naam wọ́n tún ránṣẹ́. wọ́n fi ránṣẹ́ gẹ̀ẹ́sì. <laughs> wọ́n ní ohun tí a rí nìyí. Ah, ah. wọ́n fi ránṣẹ́ wọ́n tún ní wọ́n ní ohun tí a rí nìyí. ṣé àbúrò náà ti ń bá bàbá wọn sọ̀rọ̀ àbí wọ́n kọ lẹ́tà mọ́ ẹ̀wù ni. wò ó wò ó ẹ̀ wo bóyá ẹ̀wù ọmọ rẹ ni tàbí òǹkọ. bẹ́ẹ̀ mọ̀ pé tó náà tẹ́ ń lò ní dá sí ìta nbà sọ̀rọ̀ wọ́n fẹ́ ránṣẹ́ bò bẹ́ẹ̀ ni afẹ́ránṣẹ́ ẹ̀sùn sọ pé wò ó ṣé ẹ̀wù ọmọ rẹ ni ọjọ́ ẹ̀wù ọmọ rẹ àbí ẹ̀jẹ̀ ẹ̀wù ọmọ rẹ ọ̀yà. jákọ́bù yẹ̀ ẹ́ wò. jákọ́bù yẹ̀ ẹ́ wò. ó sì wí pé ẹ̀wù ọmọ mi ni ẹranko burúkú kan ti pa hmm. dájúdájú ẹranko náà ti fa Jósẹ́fù ya pẹ́rẹpẹ̀rẹ. <laughs> bàbá ní sọ báyìí kò tí parí Jákọ́bù bá òó bóòlù Jákọ́bù ti ṣe ọ̀fọ̀ ọmọ rẹ̀ ó tún gbọ́ra nù mẹ́. Jákọ́bù bá fa aṣọ rẹ̀ ya láti fi ìbànújẹ́ rẹ̀ hàn. wípé ẹ̀yìn tòun ti bàjẹ́. ó fi aṣọ ọ̀fọ̀ búra. ó fi aṣọ ọ̀fọ̀ búra. ó sì ṣọ̀fọ̀ ọmọ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. wàá gbọ́n tí Jákọ́bù wá rí lẹ́yìn ìdáná kan lórí ọ̀rọ̀ tí ò gbogbo àwọn ó sì ṣe ọ̀pọ̀ ọmọ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ láti tú nínú ṣùgbọ́n ó pọ̀ tó gbá ìpẹ́ ó ní nínú ọ̀fọ̀ ni òun wọ inú ìbò. ní òun wọ inú bojì lọ bá ọmọ òun. lọ bá ọmọ mi. ẹni ni ó ní inú ọ̀fọ̀ ni wọ́n wà ní wọ́n wọ inú bojì ní òtàrí lọ bá ọmọ mi ti tuntun yà máa pé ní sọ yẹn túmọ̀ sí pé ó ti gbà pé Joseph ṣe kíni ó ti kú ó sì fẹ́ para rẹ̀. òun náà wà á wò fún mi òun síbẹ̀. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ sọ fún sọkún rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ sọkún sọkún rẹ̀ hmm. ó sọkún rẹ̀ náà. àwọn ará amídánì tún. òtítọ́ òtítọ́ bá ní ẹnu tá a fẹ́ gbọ́ náà tí wọ́n náà rí níta kà á sí kò lè bá a máa kò lè bá a máa ní tó gbé dání yìí kòránì yìí tó gbé dání yìí ọjọ́ ìwé kankan. Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Nígbà tí Ànábì Yusuf alayhi salatu wa salam tó ti wá wà nílé ọba báyìí, ó wá ń dàgbà. Àlùkùránì ọ̀wá sọ bó ti dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kàn sọ ìgbà tó dàgbà tán. Tó di stéèjì tó jẹ́ sí pé èèyàn ti pé ní làákà ìtàn forty years àárín forty thirty five sókè sí forty yẹn ọlọ́wọ́ gbé ọ̀rọ̀ rẹ̀ wá pé. Falamma balagha ashuddahu atainahu hukman wa ilma. وكذلك نجزي المحسنين. ولما بلغ أشده nígbà tí Yusuf wá tó dé ẹni tí ó ti dàgbà dópin àgbà látàrí ẹ ti pé tán ó ti pé lọ́mọkùnrin àtàyìnáhù hukma. àtàyìnáhù hukma. afọ ní ọgbọ́n wà àti ìmọ̀ ìyẹn ni pé ìgbà náà ni ọgbọ́n àti ìmọ̀ ní máa jù tí èèyàn bá tí dé bàlágà àṣùdà bí wọ́n bá wà ní èjì tí ò sí bàlágà àṣùdà. yóò máa sí ìmàlò yóò máa sí dáwà sí yóò máa sí ìdájọ́ dá torí pé kò sí ìbàdàkà àṣìṣà ló fi jẹ́ sí pé nínú ìfẹ́ ọlọ́run ọba fáwọn ànábì rẹ̀ ó ní pé má bá aṣa lọ́hù nàbí yẹn ìlà aláàbá sí àrùbáyìn ọlọ́run ọba ògbà 40 years ìwádìí nìkan jẹ́ sọ pé ọ̀bùn ni ó yí padà yí padà yí padà tó fi wọ́n fọ́ọ̀tì kò sì yí padà ó sì ń sọ̀bọ̀ náà ẹ mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ mọ́ ìtílé wọn máa ṣe kínú tí wọ́n máa bá lọ nù ìjọ́ máa jẹ́ ń tẹ̀lé Wàlámà bálagọ́ àṣúdá. Àwọn afúnni ọgbọ́n àti mímọ̀, wákàdá àlìkà nàjẹ̀zí mọ́síní. Wákàdá àlìkà nàjẹ̀zí mọ́síní. Ọlọ́run wá ní báyìí láàmà ẹsẹ̀ tán fẹ́ni tó bá ṣe dáadáa. Ọlọ́run ọba pé ànábì Yusuf alayhi salatu wa salam ní mọ́sínú olùṣe dáadáa. Láyé márùn ló ti sọ bẹ́ẹ̀ nínú súra yìí. Alákọ̀ọ́kọ́ náà la wà ń bẹ̀ wípé وكذلك نجزي المحسنين أولئك دعوا عن بين وكذلك نجزي المحسنين ألاكي ودخل معه السجن فتيان أولئك آية سورة دعواناني أنجب آية تاتي سكتابي نعم قال أحدهما إني أرى àwọn arẹ́rìn wọn wọ́n pè lẹ́nu eré ọlọ́run pè ní ẹni rí àyè márùn-ún láti pèlẹ́ ẹni rí nínú sóra ẹ̀ màá wá sọ tí tí ẹ bá jẹ́ mọ́ sínú àwọn àǹfààní márùn-ún tí ó bì sínú gbèdé ayé ẹ̀ àti túmọ̀ ìṣàánú gan tó bá ti lè jẹ́ kan nínú àwọn mọ̀ àwọn nǹkan márùn-ún tá fẹ́ sọ yìí tí ẹ hmm. ní ọ dájú wọn ló nǹkan márùn-ún tá fẹ́ sọ yìí ṣùgbọ́n ta ni mọ́ wọ́n máa lọ́tọ́ pè ní mọ́ sínú tí ó sì fẹ́ ìṣàánú ọkàn jókòó lásán ni o kò láǹfààní o. ayé ẹlẹ́ẹ̀kejì òun ni ìgbà tí ànábì Yusuf alẹ́ sọ̀rọ̀ àtọ̀tọ̀ tọ́wọ́ náà wọn rọ̀ wàdà kọ́lá máa ń sí jẹ́nà fatayá. wàdà kọ́lá máa ń sí jẹ́nà fatayá. qala ahaduhuma. qala ahaduhuma inni arani a'siru khamra. qala al-akhar inni. تراني أحمل فوق رأسي خبزا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا خبزا تأكل الطير منه خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين wọ́n pè ní mọ́sínù láàyè kejì àwọn ará ẹ̀wọ̀n wọn pe ànábì Yusuf ló pé mọ́sínù yàn ó mélòó ó mélòó ẹ tún wá sọ̀kalẹ̀ nọ́mbà tírì àyà fifty six nìyẹn wà. وكذلك مكنا ليوسف في الأرض وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. bákan náà nùsúrà náà bákan náà ní 78 kí ló wí قالوا يا أيها العزيز قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين ẹlẹ́ẹ̀karùn-ún sura aya 90 sura bákan náà ni wọ́n pè ní muhsin قالوا قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. Tí wọ́n ń pè ní Mọ́sínù, ta ni Mọ́sínù láàrin wa? Ẹni tí wọ́n ń pè ní Mọ́sínù ẹlẹ́ga mẹ́ta ni. Tó bá fẹ́ jẹ́ Mọ́sínù gangan, ó gbọ́dọ̀ ní ẹga mẹ́ta ni. Ẹga àkọ́kọ́ tó sínú ìlàlá. Ó sì dáadáa sọ́lọ́wọ́n bá níbi ìjọsìn rẹ̀ ìyẹn ló ń sàlùwà láàrin dáadáa àkọ́kọ́ náà tí ó ṣe tawhid rẹ̀ dáadáa tí ó ṣe ìmánù rẹ̀ dáadáa máa yẹ̀ wò gbogbo àlà ń sáfẹ́ dáadáa à ń ṣẹlẹ̀ wa dáadáa yàrá wa tó ìyẹn ló ń kí kí gbàgbọ́ rẹ̀ o tawhid rẹ̀ tó ń yẹ̀ o ọ gbọ́dọ̀ sí dáadáa ọ wà bó síbi ìjọsìn wọ́n fẹ́ sàlùwà lá mọ́rọ̀ ọ̀sẹ̀ ìjọsìn ní ayẹ̀rọ́ọ̀sì ìjọsìn ẹlòmíì pé wọ́n fẹ́ sí àtàlùwàlá púrúrú tàbàlà tán ò sí dáadáa tó lè sáré jẹun bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní táyín ọ̀tọ̀ ní abẹ̀bẹ̀ pé oúnjẹ yìí túwó mo fẹ́ jẹ túwó gbóná ni mo bá ti ń jẹ́ máa fi abẹ̀bẹ̀ fẹ́ atẹ́gùn ó ń sáyé dà ọ̀ sẹ̀sìn dá ọ̀ sàbàlá wùrùwùrùwùrù ẹlòmíì wọ́n fẹ́ kírun àwọn ọmọ bàbá ẹlẹ́sọ̀jú méjì ẹnìkan bá ní mo fẹ́ sí akírun màá ní kí ló àìsí akírun jàmá tẹ́lẹ̀ kí wọ́n sọ fún wa pé wọ́n fẹ́ lọ sí akírun pé mọ́sí akírun o fẹ̀rọ̀ wẹ̀lẹ̀ sí kíni sí kírun wọn náà sì má sọ fún ọmọ pé wọ́n mọ̀ sí alọ́kírun ẹ̀yin náà lẹ́kọ́ wọn ẹ̀yin bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè yàbí yàtọ̀ ṣé tètè lọ́kírun sáré lọ́kírun sí akírun ó sì kírun yẹn tẹ́lẹ̀ ní ọyẹ kírun rẹ ọmọ dùn ọmọ rẹ ń kírun lọ́wọ́ kò tètè parí hàn ẹ̀fọ́ máa kọ́ kó forí balẹ̀ fọlọ́run pé mo mọ̀ dúpẹ́ àtìgbà tá a bá tó sọ fún pé ọjọ́ rẹ̀ ti ń lọ kó tó kù lórí ìrùn oríire rẹ̀ ni ẹlòmíì àfáàrin àwọn ọmọ Yorùbá kírun wọ́n ti pọ̀ ń gbòòrò kẹ́ tó jẹ́ pé ọmọ àfáàrin lu kílò gbẹ̀dẹ̀ ń lu kìrìbọ̀ nínú kíbọ̀ dàbí kí nàní ilé orin ìyá kan láti ń kọ yẹn lọ́dọ̀ mọ́jà tiẹ̀ mọ́ òkú ẹ̀ náà sàmì ọba débi wo jẹ́ ń tún wo fíìmù tí ọ̀dà ọmọ àfáàn ọmọ ẹlẹ́sìn ni ọmọ ìmọ̀ọ́mù obìnrin ọwọ́ àtọ̀rọ̀ ọmọ àwọn obìnrin ọgbọ́dọ̀ yà á bẹ̀ lọ fẹ́yàwó mbẹ́ apẹ̀rẹ̀ àjàṣẹ́ ni wọ́n wọ́n wà lórí bàbá kan bíríkì lè àlàsán kò ló fi bí kòkó alif kò mọ báàsì jíìmù ó sì hàn dọ́ ọmọ ẹ̀ dáadáa ó sì dáadáa pẹ̀lú ó sì jọ́sìn ó sì dáadáa nínú rẹ̀ àìrọ́sì Allahu akbar alhamdulilayi rabbi ẹ̀yọ́ máa ka fáyà tí àbẹ̀ntì sún jó lẹ́nu kí ló dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ sì jọ́sìn dáadáa sọ̀gbẹ́ gákàrà ń kì fún ẹ̀ sí àwẹ̀ rẹ̀ dáadáa gbogbo ń tọba fẹ́ sí níjọ́sìn ọ fẹ́ kí àlùkùránì mọ́ rọ̀ọ̀sì ẹ̀ gbogbo kùránì tẹ́ máa kí ń gbòòrò ní rọ̀ọ̀sì ẹ̀ ni alọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ẹ ká máa gbígbà tó yín kùn lẹ́ máa gbọ́ wọ́n fẹ́ sọ àlùkòrán nìkan rẹ̀ bí wọ́n ti wí wọ́n rọ̀ sí sí ìjọsìn rẹ̀ dáadáa eléyìí ni ti ẹja àkọ́kọ́ ìgbà náà lótò jẹ́ mọ́ sìn ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀mí kò sí dáadáa sáwọn ẹ̀dẹ́ ènìyàn kò sí dáadáa sí àwọn ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ àwọn aláìní ayé tó ní náà àwọn aṣọ dáadáa sí ẹni kan máa ń kọjá lójú ọ̀nà ẹ̀dá kan ọ̀nà ọ̀nà àfẹ́wà táyé mú ń lọ ah báyìí lẹ́sìn máa rìn ẹ̀ lọ báyìí ẹ̀ lọ ah ẹ tẹ̀lé ní èmi náà ń lọ sọ́nà abẹ díẹ̀ ẹ tẹ̀lé ní ẹ tẹ̀lé ní. mo ṣe dáadáa ṣe dáadáa sáwọn ènìyàn kó dàbó ṣe kẹfẹ́ ṣe dáadáa sí dáadáa ilé òun ìpìlẹ̀ tí gbogbo ọmọ ènìyàn lélẹ̀ àwọn tó wọ́n jẹ́ ń tara ẹni tí wọ́n ní bùkátà wá pàtàkì tí wọ́n púpọ̀ wọ́n ní kọ́ máa bá lọ́dọ̀ àwọn opó wọ́n náà ní kọ́ máa fọwọ́ ra àwọn ọmọ kéékèèké àwọn lẹ́nu gbogbo ọmọ kéékèèké yìí lọ́jọ́ ìsọ́nù ìgbà báyá bí náà ni wọ́n ní táwọn ọmọ kéékèèké bá ti dé òun ẹ̀fọn káàdì tí wọ́n fi gbọ́ oúnjẹ tí ni àbí tí wò mo ti sọ ni wọ́n ní wọ́n wàá sọ ọmọ tó bá ti dé ẹ̀fún káàdì àgbàlagbà tó bá ti pẹ́ dé tó bá ti tẹ̀ sọ pé ó ṣe kí ni kò ti tàn ìgbà tá a fẹ́ kírun náà ni ẹ̀yin ọmọ ẹ̀bọ́n sọ́yìn ẹ̀kú nǹkan àpapọ̀ àà ah, kí mo wá àgbàlagbà wá ìgbé ojókòó kalẹ̀ tí kò tètè wá mọ́sálásí àwọn yóò ti nílà káyé wọn ò lè máa kírun wọn ságò lórí láì bọ́bá wá pọnyín lé mi ìmọ̀ ọmọkọ́jọ́ sí kí wọ́n máa lọ́tù lẹ́yìn ṣe àwọn ọmọ ń challenge wọ́n fún àwọn fún àwọn challenge wọ́n ń challenge àwọn àgbàlagbà náà pé ń bọ̀ ẹ̀sùn sí táwọn ọmọ fi dé mọ́sálásí sáájú ẹ̀yìn bàbá torí di eléyìí mọ̀ bọ́yá àrùn fáwọn ọmọ yìí àfà ṣe ń fún ọ ẹ lọ gbẹ̀tọ́ yín ọ̀jẹ̀ tí wọ́n bá ti fún mo ti dé wọn ah. wọ́n ti bà wọ́n tó ti gbà yọjú sí mi tó ṣe dédé báyìí mo bá lè tètè ọgbà tiẹ̀ náà. tó nípa báyìí ó sì dáadáa sáde sáwọn ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ àwọn ọ̀lẹ ibi àti lọ́ni pé ọ̀lẹ làwọn ilé ẹ̀yin lágbára wọ́n lè pé bí mọ́nú díẹ̀ àwọn eléyìí tó bá pa àwọn ọjà lé yọ lọ sí ẹni tábúrẹ́dì yóò sì gba ẹ̀yìn pọ́ìn bẹ́ẹ̀m tó ló kọ sinamakun kan sàn káńtà kan kó sí ọ̀rọ̀ ra pẹ́kọ́rọ́ tó ti rí búrẹ́dì kan ó ti fi rí búrẹ́dì kan bọ́ọ̀dà torí òkè ah, ó ti mú ti lọ ọlọ́lẹ̀ àwọn eléyìí bàbá rí àásàánú wọn ní dábàá tí ló jẹ́ ìpìlẹ̀ náà tó wá ń gbá rẹ̀ ah, ẹjọ́ mà ó yẹ àwọn máa ń gbé ti afọ́n ẹ̀yìn àgbàlagbà tí ọba ti rí gbà wọn sáré la pààtì má bàbá kan gbé ọlẹ́lẹ̀ ní o rí oúnjẹ gbà ẹ̀yìn àgbàlagbà ní ẹgbẹ́ fún ẹ̀yìn máa bí tẹ́ẹ̀tì rí mi dẹ̀yìn àwọn eléyìí ọmọ bòmí tí ọba rí gbà bí ìbànújẹ́ ọ̀lẹ ni wọn àwọn opó àwọn ọmọ òrukàn àwọn aláàbọ̀ ara àwọn tí ò lálàáfíà ìṣàánù àwọn ọ̀dọ̀ máa bójú rẹ̀ torí pé ìsìláàmù pàtàkì ẹ̀ púpọ̀ ó bá ń sọ̀rọ̀ dáadáa yóò da àwọn pòkọ̀rọ̀ àwọn masakin náà ẹlẹ́ẹ̀kẹta ẹgẹ ẹlẹ́ẹ̀kẹta ó náà ní ká máa ṣe dáadáa káwọn tí kì í ènìyàn tó jẹ́ ẹranko kí ló ń sìn tí ń gba ọmọ kó lówó èrè ó lówó ní tí ó jẹ kí ló tó lọ fàtà pín ní tí ó pa jẹ tàbí tó ní oúnjẹ tí wọn máa fi bọ ẹran tí ẹ gbogbo àdúgbò ní ṣe ní máa jẹ kí ọ bọ́ nu ilé ó fìyà jẹ. àìdí ẹrẹ kò lóúnjẹ ó sílẹ̀ láàárọ̀ níbi oúnjẹ oúnjẹ lọ kí ló wá mú kí ló ń pè lẹ́dí ẹrẹ tó pàdé ọlọ́run kókó dàbí ẹyẹ tí ò lólówó kan ti ń mí ẹlòmíì tí wọ́n bá ń fi ìyá jẹ wọ́n àwọn aláàfáà àjẹ́ ń sọ̀rọ̀ tí ń láàrin àwọn aláàfáà ọlọ́run bí léèrè ẹ̀yin babaláwo ẹ jí àwọn àjọ ọlọ́run ọba ẹ láàánú ọ̀nà tí wọ́n máa ń gbà pa àwọn ẹranko àwọn èyí ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà fìtínà ni ọ̀nà oró wọ́n lè gbé pọ́ọ̀tì gbóná sórí kí ní àwọn amọ̀tẹ́mọ́ta àwọn ẹ̀yà lókùlẹ́jà yẹn wọ́n gbé tó ti pọ́n adìẹ wà kókó funfun àti ìyá àti gbogbo ẹ̀ wọ́n á sí i wọ́n fẹ́ jùlọ ẹlẹ́ẹ̀kan náà ni wọ́n ti dé lẹ́ẹ̀kan náà pẹ̀lú náà inna lillahi wa inna ilaihi raji'un ẹni tó bá pa nǹkan pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ àlùkìyàmà kìíní náà láàfin jẹun náà yá irú ìyàtọ̀ fi jẹun láti jẹun náà yá àbọ̀lọ̀ sí dáadáa sáwọn ẹranko ìbùn ẹranko dáhà ní jẹ kí lọ́pàá sí bàbá wọn rẹ tó láwọn èèrà tí kì í táyàn tí ń rìn lẹ́nu àdúgbò àwọn ọmọ ìkéjì ẹ̀fẹ́ ọ̀nà kan ní pa yóò máa pa lọ ní àbọ̀ máa yín ipá ní ẹ̀kọ́ wọn pé má pa mọ́ sọ́ọ̀sì ọ̀rẹ́ ẹ má lù ó torí pé kò yí ìran ọmọ kékeré tó bá ti bẹ̀rẹ̀ sí gúrò díẹ̀ díẹ̀ yóò máa wò pé gbogbo tí mo ní kápá lórí mo gbọ́dọ̀ máa fi hàn pé kí ni mí alágbára ni ìran ọmọ kékeré lọ́gbọ̀dọ̀ sí báyìí náà sọ fún pé ṣíṣe ọ̀sùn tàn ẹ̀rì jẹ́ pé làákà yẹn ni ẹ̀ bèèrè ọ gbọ́dọ̀ dání lónìí o tẹ́ẹ̀bà jẹ́ dání lónìí ẹ̀ sí pass message yẹn dáadáa tí ọ̀bà dání má lọ ha kàmárù kàmárù dín ṣíṣe ọ̀sùn tàn tí bá ń wọlé ẹ̀sùn bèèrè pé ha àti ṣíṣe ọ̀sùn tàn tó bá lọ́sọ pé kò ṣe ọ̀sùn tàn hàn kí lọ́ wá pa ẹ̀ ti pé message wọlé yìí tó bá dijọ́ mi yìí tọ́wọ́ rẹ̀ bá lóòtù láì yọ̀nà síbi ah, kọ̀mọ̀ síbi ìṣúdà yóò dà padà. àbúrò máa ṣe dáadáa anábì wa sallallahu alaihi wasallam inna allaha kataba al-ihsana ala kulli shay. inna allaha kataba al-ihsana ala kulli shay. ọlọ́run ọba ń kọ́ ó sì lọ́nà ẹ̀yàn fún wa pé ká máa ń fi dáadáa sí gbogbo nǹkan àti ẹ̀sọ̀rọ̀ nǹkan lẹ́nu gan-an. ala kulli shay. gbogbo nǹkan àgbọ̀lọ̀ àìlà àkùnlé iṣẹ́ ayé ìṣẹ́ ìṣẹ́ ara ẹlòmí òfin sáńdà yóò ṣáàjì fóònù látàárọ̀ dalẹ́ inú ti lọ ọ̀hún sí dáadáa nǹkan gan ọ̀rẹ́ sí dáadáa sí ó yẹ kọ́ sáfìsì ọ̀ sáfìsì ọ̀hún sí dáadáa gbogbo nǹkan bẹ́ẹ̀ni rẹ má fi kọ orí sìmẹ́ǹtì yóò kàn lẹ́nu sí dáadáa gbọ́ wà nìkan lẹ́nu ànábìwá kọ́kọ́ ti pín ìdájọ́ yẹn sí gbogbo nǹkan. wọ́n tó níwèé máa ń lò ìyẹn ni pé máa ń ká lò ọwọ́ bàtà bàtà slippers ní one hundred naira àbí nǹkan yẹn àwọn fi ń wọlé lọ́wọ́ ẹ̀ àwọn kí ló dé ẹ̀mí mú nìkan mi inna Allaha kataba al-ihsana ala kulli kí ló fi ń wọlé ọ máa ń kan jẹ́ mẹ́tẹ̀ ń sìn òyìnbá ọkùnrin wọlé aṣọ rẹ wọ́n ti ní eh, àdìrẹ yẹn Kampala. àbí ọwọ́ agbè lọ síbi machine ti máa fọṣọ ń bọ̀ fọ̀ tán ó tún fi síbi títí máa fún ọwọ́ rúlẹ̀ rúlẹ̀ rúlẹ̀ ọwọ́ funfun lẹ́ẹ̀kan náà gbogbo aró dáwà lára ẹ̀ ló mú kú ó sí dáadáa ojú ọ̀nà máa fi kàǹpálà ọwọ́ là fi fọ kàǹpálà ojú iṣẹ́ báyìí tá a bá ti eh, design sí báyìí àìrí wọn báyìí ah, bàbá kan bẹ rahimahullahu ta'ala nígbàdàn. òwe yìí náà mọ̀ wọ́n sẹ́kù mọ̀tàbà àlùsẹ̀yà ẹni tí ọmọ ọmọ máa gbógun wọn wọn fi hàn ní bàbá ní mahad ní Ìbàdàn nígbà tí mo lọ á ní máa lọ jọ nílé wọn á ní kan máa rí nǹkan oríṣiríṣi rí ayé torí pé oríta ìmọ̀ nìbàdàn yìí ó sì jẹ́ òkè kan nínú àwọn òkè mímọ́ àbàdàn gbogbo nǹkan tí bá ń jẹ́ nǹkan ìsìn tí bá ń ṣẹlẹ̀ wọ́n máa sábà kó wá sí ọ̀dọ̀ wọn. oríṣiríṣi àwọn yàrá rí oríṣiríṣi ìdájọ́ la gbọ́ oríṣiríṣi ìbínú la rí àwọn náà lè fàbínú yọ àwọn tó wá náà lè fàbínú yọ ṣùgbọ́n kan tí mo rí tí mo fẹ́ sọ fún yín bẹ̀ ni pé tàbá wa fẹ́ bá wọn fọ mo bá wọn fọ sọ mo bá wọn fọ sọ ní ọjọ́ àlàmísì premier àbọ̀sẹ̀ni wáyé kàmí premier náà nígbà yẹn tó tó báyìí ó ní wọ́n fi máa fọ aṣọ wọ́n wá ń fọṣọ nísàlẹ̀ wọ́n mọ̀ nǹkan lò bẹ́lẹ́sìn gbọ́dọ̀ ṣe jẹ́ nù kí sáhun ní ń pè yẹn mímọ̀ nǹkan lò ara ìsìlẹ́mù ni ànábì ló kúkú sọ yìí inna Allaha kataba al-ihsan ala kulli shay mọ́tò rẹ̀ tó ti tabuta òtún ẹ̀fọ́ òtún náà dà ó náà lónìí. Ah bàbá yẹn wá ní agbádá wọn ẹ̀mí àwọn àgbàlagbà agbádá ni a máa wọ̀ ní tiwọn wọn á wà nísàlẹ̀ àwọn wà lókè ilé àtijọ́ tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn á máa mọ́nítọ́ èèyàn ẹni tí bàbá wọn fa sọ rí wọn dùn tí wọ́n máa sọ ni wípé ẹ̀ka péré ló hó kí ọ̀sẹ̀ sí aṣọ mi ọ̀dọ̀ kò yí dọ̀tí mọ́kànwó pé mo ti wọ̀ ọ́ pọ̀ ni kò sí ìdọ̀tí kankan lára ẹ̀ tí ìbá ẹsẹ̀ wọ́n máa sọ wọ́n tí kì ẹsẹ̀ gbé àgbọ̀dọ̀ máa ń fọ́n sí nígbà pé kó kí bá ní omi kí n kan fi ta kó sì mú jáde nígbà tí ọ̀rọ̀ orí kìnìún tó bá ti fi ra kó bomi sí òtì mọ́ kọjọ tún <laughs> Ah. bẹ́ẹ̀ wọn bàbá ìjọba mẹ́bàá lọ ọdún sí mọ̀sí gbogbo ó di torí pé òun gbó báyìí àìgbòrú ẹ̀ ra ẹ̀ lónìí ṣe fọ́ tèmi nù yẹn mo kẹ́kọ̀ọ́ yẹn ń tèmi bá sọ mi iṣẹ́ ara sọ mi ò atasọ gbogbo rẹ̀ ó dáadáa torí pé mi gbó nígbà mo fi máa fọṣọ ni o o. <laughs> alákùnléṣàyí. tọ́ba wa jẹ́ pé ẹranko wáyé ní bóòlù ó sì ṣe dáadáa sí ní bọ̀ọ̀bá fẹ́ pa. àwọn ọ̀nà ti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àníbi lọ́kọ̀ wa sallallahu alaihi wasallam. so àwọn nǹkan márùn-ún tọ́ba ti dáadáa mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe dáadáa ó ṣe ẹ̀sìn dáadáa ó ṣe dáadáa nípa ẹ̀sìn ó ṣe dáadáa ènìyàn ó ṣe dáadáa sẹ́ranko kí ni nǹkan márùn ọ ní ọgbọ́n àtòyè ó sì ní قل لي يا تاوى لي إيه لا يا تاوى فلما بلغ أشده وآتيناه حكما وعلما فلما ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وكذلك نجزي المحسنين nígbà tó jẹ́ mọ́sínú yìí lọ́jẹ́ kọ́ lẹ́tọ̀ sí alhikmat wàlẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ẹnimu tàbí tó bá jẹ́ mọ́sín ọmọ tó máa là ó ní mọ̀ tó Yusuf o tùmọ̀ òun ó nípìn bẹ̀ ayà rẹ̀ òun ní ayà ẹlẹ́ẹ̀kejì ta kalẹ̀ kan. ìnáná ọ̀kà ní. wàdà bàlámà òṣèjì náà bàtàyà náà. ودخل معه السجن فتيان ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا خبزا تأكل الطير منه نبئنا بتأويله نبئنا بتأويله ثم لا يفعل fún wa kí ló bàtà fínú túmọ̀ aláì fún wa. iná nàrà kàmínà mọ̀síní. àtẹ̀lẹ́gbẹ́ ni tọ́ba jẹ́ mọ̀síní tọ́ba ń ti mẹ́tẹ̀ẹ̀kata wí tó ń ṣe àdàbọ̀ bá ti gòkè tó ń bẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe máa mọ̀ túmọ̀ àlàtò ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tẹmkínu fìlà ọ̀rùn àyọ̀gbọ̀ tọ́ba jẹ́ mọ́sìn bá a bá jẹ́ tí sọ̀rọ̀ ilẹ̀ sẹ́n látọ̀dọ̀ ọlọ́run ọba gan ètò ayé gan fi wáyé pé tí àwọn abájẹ́ mọ́sìn àyọ̀gbà ẹ ti ń sànú àwọn aláìní ó bá kù díẹ̀ káàdó fún ẹ bólè bá fẹ́ ya ilé àwọn aláìní wọn pariwo pé áà ẹni tí máa ń wa lẹ́fẹ́ lọ kú ẹjọ́ àyọ̀gbọ̀n tó wá ìwùjọba ẹ̀ wọ́n mú ara bá rẹ̀ wọn ò ní fúnlẹ̀ mọ́ ẹ̀rí ẹ̀ olórin. wàkàdálíkà mẹ́tàlá lè Yusufa fil ard yatabawa minha haythu yasha. نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. ìbáni àyọ̀gbọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni ó náà ní pé kí nǹkan rẹ bá sọnù yóò di tiẹ̀ padà yóò padà wà bọ̀ padà. kí sí nǹkan tẹ́ jí nìkan o bọ́ọ̀ bá ní nǹkan kan àbọ̀ ń ṣàfẹ́kùn kankan tó rí mọ́ yóò padà wá tí wọ́n ti jẹ́ mú sin máa ṣe ṣáà táwọn ènìyàn. إن النبي قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا wọ́n ní wọ́n ọba a ní bàbá kan tó dàgbà àwọn ọmọ ọba kan yusuf ní asọ́fún ni wọ́n ní fàkójá àhádàna makana. fàkùn àhádàna makana. bá wa fi bàníyá nínú lẹ́ka mọ́ lọ bá bàbá wa bàbá wa ti dàgbà ó ti sàfẹ́kù yusuf láti ẹjẹ́ kò tó ìjọ ìbàníyá nínú náà mà dákun fẹ́nìkan nínú wa kó fi dípò ẹ̀ láàrin àwa yìí kó káfí máa mú bàníyá lọ bá bàbá wa. Inna naraka minal muhsinin. Arígbé ìyẹn rí ni wọ́n yìí. Arígbé ni rí ni wọ́n. Yẹn ni pé Yusufu ọ̀tara Mọ̀sínù tọ́jẹ́ ọ̀tara rẹ̀ rí ọgbọ́n mú Bàníámínù kalẹ̀. Bàníámínù ti ó ti kọ́kọ́ sàfẹ́ ẹ pé Yusufu ń dá fámìlì padà díẹ̀ díẹ̀ ni. Ta ló kọ́kọ́ mú wálé? Wọ́n kọ́kọ́ mú ẹni tó yí sí láti kọ́kọ́ mú àbúrò ẹ̀. Tó Mọ̀sínù tọ́jẹ́ yìí, ara ń tọ́lọ́ bàníyàmínú dápadà ní ẹlẹ́ẹ̀kárùn ó náà ní pé tọ́ ọba jẹ́ mọ́sínú ọjọba bọ́ọ̀jọba tìlú ààyè rẹ bí ọba lọ́jọ́ bọ́ọ̀bá jẹ́ mọ́sínú ó dolórí bóòjó lórí ti àwọn ìjọba ayé gbogbo ayé ọmọ àmọ̀ pé àà ah, ẹ má fi ẹ gbọ́dọ̀ kọyán tẹ́ẹ̀sì tẹ̀ ẹ gbọ́dọ̀ kọyán rẹ̀ kiri bẹ́ẹ̀ ìyẹn lọ́pàá rẹ̀ Tọ́lọ̀wọ̀ bá sọ pé kọ́ ló ẹ́nàkà àǹtà Yusuf. Kọlu àìnàkàlà àǹtà Yusuf. Wọ́n ni Yusuf yẹn dá ń gbúrò ẹ̀ láti ijọ́ ìkọ́ọ̀lù. Kọ́lá àná Yusuf àhádá àti. Orí èmi ni Yusuf ọmọ àbúrò mi náà ṣèrí ká ń pè ní bàní àmín. Kọ̀dẹ̀ máa ń na lọ́ọ̀bù àlẹ́ iná. Ọlọ́run bá ti ṣàánú fún wa léyìí tí ò ṣe bẹ́yìn. Ìnáwó máa ń yá tàkì wáyá sílé. Gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù ọlọ́run ọba tó sì ní sùúrù pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba. Fa lọ àlà yorì ẹ̀rọ ajẹ́rọ̀ ìmọ̀ sí Ó ní ọlọ́run ọba kò ní sáláì mọ́mọ́ fẹ́ni tó bá jẹ́ ní eré lẹ́sàn rẹ̀ yẹn ni pé Yusuf ń sọ pé ẹ̀sán jíjẹ́ tí mo jẹ́ ni mo fi lẹ́tọ̀ sí ipò ọlá tí mo wà yìí ẹni pé wọn náà máa jẹ́ máa ṣe ẹ̀sán àwọn ولما بلغ أشده واتيناه حكما وعلما ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. إن شاء الله تعالى هنا نريد أن نبني سكوت ولي وباباي هو كفتنا ولا أنا بفتنا ìdí ń bá bọ̀ ìfìdínà òpájú ni àìrí jẹ ní ọwọ́ lẹ́yìn ẹ̀nìkan nínú kòtò ní ìsìn ọwọ́ kò fìdínà ọlá ọmọ pé fìdínà bẹ́ẹ̀ ń di ọlá fìdínà wa ń bẹ́ gidi dára fìdínà ọlá lọ́wọ́ abẹ́ bẹ̀rẹ̀ rà àti parí páàtì kan ní páàtì ní abẹ́ bọ́ sí irú fìdínà wo lọ́wọ́ abẹ́rẹ̀ a máa gbọ́ àlàyé yẹn ní ọ̀la ń ṣe ọlọ́ọ̀gá ara. وآخر دعوانا عن الحمد لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله خيرا. الله خيرا يا شيخنا. kí ọlọ́run bá kí bá san àwọn ṣẹ́fọ̀ alẹ́sàn gbogbo ẹ̀sán eléyìí tó jẹ́ ti ayé tí ọlọ́run bá máa fi sàn kí ọlọ́run bá kó má fi tàn wọ́n ní eléyìí tí ọlọ́run bá máa fi pamọ́ déèyàn títí di ọjọ́ tí a ó rẹ̀ kí ọlọ́run bá kó má fi tàn wọ́n kó má fi tàn ẹnì kọ̀ọ̀kan wọn náà ọlọ́run ṣe wá ní mọ́ṣí gbogbo ibi téèyàn ti ń jẹ́ mọ́ṣí kí ọlọ́run bá kó pé fún wa gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tó ti gbọ́dọ̀ kọ̀ọ̀kan tí ń jẹ́ mọ́sí ń bẹ tó kù síbò míì kọ́lọ́n bá kó pé wá ń bẹ̀. ẹnìkan kan tó wá ti pé kò tíì bá kò tíì dé ọ̀kan kan nínú agbègbè mọ́sí kọ́lọ́n bá kò jẹ́ ká débẹ̀ káwọn ló ti wà lọ́wọ́ ara ọ̀kan lára àwọn mọ́sí náà. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa láì ní gbàrà wa ní àsìkò gẹ́gẹ́ bí a fi mọ̀ ìjókòó Assalamu alaikum. Question mi dá lórí irun. Nǹkan tí fẹ́ bèèrè náà ni pé tí gẹ́gẹ́ bí ẹ̀sìn fi kọ́ wa pé tí a bá ń kírun tí a bá fẹ́ ṣe tẹ̀sílẹ̀ nínú irun ìtí imam bá ṣe òun náà ni àwa náà ó ṣe pé a imam sọ pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ní ẹ̀mejì

sálámù sí orígun tẹ́ wíìn láti máa jáde kúrò ní lórí ìrun ẹlẹ́ja méjì apá méjì lónìí tí ìrìn bá ti rí kan mú ń bẹ̀ ó ti bọ́ sí sálámù kan wáyé ànábì sálámù lẹ́ẹ̀kan rí sọlọ́lọ́ ṣùgbọ́n kì í pọ̀ àìmúlásà àdí ìṣeré òtún nǹkan àdí ìṣeré òtún lágbára táwọn àdí ìṣeré méjì ìdí nìyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. pẹ́lẹ́ ẹ̀kan ní ògbèjì ayé èèyàn ní ọ̀nà ìsálámù lẹ́ẹ̀kan òní òun lásà àti bàtà fẹ́ máa fi ta ka mímọ̀ eléhùn ìsálámù ẹlẹ́yọ kan ni àti ìfẹ́ wáyé mo ti wáyé pé àti ìsálámù gan lónìí o nípìnlẹ̀ tó ní ìparí òun náà ní tó tí bá ti ẹyọ kan ló ti wọlé wọn sálámù náà ó dà àwọn anímọ̀ wọ́n ti tẹ̀rẹ̀ bí ibùfọ́ mi tó bá yẹ ń dáhùn kí ni tó ti ń ṣe tàṣáhùdù lọ́wọ́ ó ti parí tàṣáhùdù táyà ó lè fi ṣe àsọ̀lá tó fún ànẹ́bì sọ́nà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ẹlẹ́nu ilé àdúrà bí ti bá fẹ́ mẹ́rin ilé àdúrà ọwọ́ àfọlá pé ìtìkíní kan bọ̀ sí alára àwọn tó lè bàbá lára wọn jẹ́ kó tó sọ̀bù àdúrà fún sálámù sálámù aláìkùm kó torí pé ṣètọ́ àmì ìfẹ́ ká parí ìjọsìn

ọmọ pé tí wọn bá ń kí wọn lọ́ngbà mẹ́rin kí ní kan máa yí ń di rẹ̀ nígbà tí iṣó ń bọ̀ iṣó òsì wà kó lè bá lọ fún iṣó ń bọ̀ ni ànábì wa sallallahu alaihi wasallam ọ sáṣẹ ìtọ́nù ládàá ó sì sapamọ́lẹ̀ sallallahu alaihi wasallam oúnjẹ bá ti fúra nǹkan bá ń ẹ bá wẹ̀ nínú àwọn ìjọba bá rù kú tá a bá forí balẹ̀ àgbẹ̀dá forí balẹ̀ yẹn ní máa yóò wá máa fẹ́ kátẹ́kùn kan jáde ń di rẹ̀ wíwá wíwá àlọ́lá ah, ntí o ṣe tó ń ṣe nìyẹn ntọ́ bá ti ẹ̀jẹ̀ tí o ṣe náà lè forí balẹ̀ olùgbé náà ló kọ́ forí balẹ̀ fọlọ́wọ́n báyìí ẹni tí òrìlé kọ́ tí òrìmọ́ tó rà ẹ̀rọ bẹ̀ kéèyàn kọ́lé ẹ̀rọ bẹ̀ kéèyàn raka kò ní fẹ́ ìdí nìyẹn ànábì ní sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ń kírun lọ́wọ́ tẹ́ ẹ bá ń gbúrò pé nǹkan kan fẹ́ jáde lára yẹn ẹ má wúlò bẹ̀ tẹ́ fi rí nǹkan méjì kó ṣe kú tàbí tí ọba ti ṣe báyìí tí bá ń ṣe tàbí kìnnì kan dàbí gba tátẹ́kùn jáde nídìí rẹ̀ má wo bẹ̀ ẹ àmì kéèjì àmì kéèjì òun náà ni òórùn kò gbóòórùn wọn náà ti mọ̀ pé mo lòórùn ó ti wá náà tí òórùn bá wá oṣù lọ́wọ́ àná ọ̀dọ́ ọlọ́run nù nọ́ọ̀mà nù kì í ṣe àdọ́gbọ́n ṣètọ́nù a máa dọ́gbọ́n sí bí sí dọ́gbọ́n táwọn èèyàn tó tàwọn jẹ láyé tí wọ́n rò pé nǹkan gidi ní nǹkan yẹn kì í yẹn nǹkan gidi tààró jìn tó nípa báyìí àmọ́ sálámà àmọ́ tètè sálámà jọ nítorí ká lè bá àlè àfọ́ ìkálù aláwọ̀ ọjà náà ọlọ́run tààrà. sáìdì kan lẹ́wọ́ àbá ọmọ yẹn mú sáìdì kan lọ́wọ́ gbogbo àwọn tó wà mẹ́ àwọn tó wà mẹ́. ìbéèrè tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ ti fún wa ní ẹ̀ka pẹ̀lú ìtọ́jú àwọn obìnrin àti nígbàgbọ́ ń pinnu bóyá ẹ̀kẹ́ àti nígbàgbọ́ ń pinnu àwọn obìnrin wa ìpele ká fún wa ní ààyè fún ìtọ́jú pé ká má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ tá a bá fẹ́ ìyàwó tá a bá fẹ́ ìyàwó tá a wá fi sílẹ̀ tá a jẹ́ kí wọ́n ṣiṣẹ́ àwa ní ẹ̀mí ọkọ̀ ogun ẹ̀mí ọkọ̀ ogun a fẹ́ ìyàwó a fi sílẹ̀ àjẹkó ṣiṣẹ́ àwọn ní ẹ̀mí ọkọ̀ ogun ẹ̀mí ọkọ̀ ogun gbogbo àwọn responsibility yẹn àwa là ń tẹ̀kẹ̀ kóyìn ní condition ti pẹ̀lú ààrẹ yẹn báwo la ti ṣe. ẹ bèrè bèrè. náà. ẹ bèrè bèrè. ẹ bèrè bèrè. ìṣòro lẹ ń sọ ẹ tó ní ìṣòro lẹ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ gbà bèrè wa. Àwọn olùgbọ̀njìlá. Ìbéèrè mi, o ní pé gẹ́gẹ́ bí a ti wá sí bíbà yìí ní gbogbo ìgbà, a wá jẹ́ pé ààrẹ tí kò ní ìmọ̀ àlùkòyáàni àti àwọn àdìsí yìí, ìjẹ́ a lè lọ sí orí net láti kọ̀nẹ́kì àwọn àdìsí láti ká fún àwọn fásitì fatuwa. Pé bóyá àdìsí lọ kọ̀nẹ́kì lórí net tí a lè lò láti mọ̀ ìdájọ́ láàrin àwọn èèyàn lẹ́ni tí ò lọ fún ìmọ̀ àdìsù lílò then secondly ni pé àwa tí bí a ṣe rí inú mọ́ṣáláṣí tí wọ́n tàìsí ẹ̀ yìí ìjẹ́ àlèwọ̀ bàtà láti bí láti fi kírun bẹ́ẹ̀ tó wọ́n ti ọ̀rọ̀ yẹn wá wáyé láàrin àwọn kan àwọn àtàwọn ẹnìkan sọ pé a lè lo àlèwọ̀ bàtà wọn mọ́ṣáláṣí láti fi kírun bẹ́ẹ̀ àwọn bàbá kan wá ní a inú mọ́ṣáláṣí tí wọ́n tàìsí irú nǹkan bá yẹ pé kò wáyé ọ̀tẹ́ni rẹ òun náà fáàsì àwọn nǹkan kan láti fi jẹ́rìí ọ̀rọ̀ rẹ̀ ọ̀tí kò yé ọ̀pọ̀lọpọ̀ wá ní pé tí n bá dé bí òpin màá béèrè pẹ́sẹ̀ yẹn sáwọn àlejò. pé ṣé hadith tí èèyàn lọ sí orí íńtánẹ́ẹ̀tì tí ó lọ download pé tó lè máa lò ó tí ó jẹ́ pé ẹni náà mọ̀ nípa hadith. kí ni ìrújú yín ń parẹ́. kí ni lọ́ọ́ dájú mẹ́ kí lè wọ́ bẹ̀. ẹ̀ ń tí ìṣòro káwà mẹ́rin ntọ́gbọ́n tọ́kọ yé tọ́gbọ́n tó lọ kọ́mẹ̀ yìí tọ́gbọ́ yé oyè ntọ́ba yé kí ló dé tí òfin ìjàǹfààní bí èèyàn náà ti wá lẹ́kọ̀ọ́ ní ìsìn tẹ́ ẹ̀gbọ́n tá a wíyé tẹ́ ẹ bá délé ẹ máa ju sáwọn èèyàn ìjẹ́bùn dá wà náà nìyẹn ẹ ń bá ti yé nítorí yé ọ nítorí yé ọ jẹ gbèsè ọ̀gbọ̀rọ̀ mọ́ fáwọn èèyàn. àfọ̀ ìtọ́ka pẹ̀lú nẹ́ẹ̀tì onítọ́ka pẹ̀lú ìwé onítọ́ka pẹ̀lú pa gbọ́ lẹ́nu èèyàn ọ́díò láti gbọ́ ni o fídíò láti gbọ́ ni o ẹni irinṣẹ́ tó orí òfin gbọ́ sọ́tà ti yọ lọ́sàmbánẹ̀ fáwọn yẹn kí láti ẹ̀ ṣùgbọ́n inú irú tọ́kàn wá ń bi irú ìtẹ́ sọ yẹn òun náà ni pé mo rò bá dàṣẹ báyìí ìjókòó ti àwọn ọmọ kan àgbàlagbà tí ọba máa fún un fẹ́ parí kọ́bọ́tà kó kí tọ́ba kí tán kọ́ wọlé padà. náà ìbéèrè rí mẹ́jìlísì omi mẹ́yìn ti báyìí àtòrò bóyá ọ̀fẹ́ nínú ẹ̀kọ́ ni. àbáwá ń bẹ á sì jẹ́jẹ́ ni àwọn sàhábà tẹ́ máa jókòó wájú ànábì sallallahu alaihi wasallam bàbá jẹ́lé ti bí wọn ká sí bí wọn ká kọ́pì wọn díẹ̀. bí wọ́n bá fi ẹyẹ sórí ẹlòmínú jókòó lọ jókòó lọ. bí wọ́n bá fi ẹyẹ sórí wọn báyìí tẹ́jẹ́ bá bàlẹ́ lórí wọn fi já lórí tó bá bàlẹ́ wọn lórí lásán tó sì òsì bàtó rò pé gíìnì kò ní fò ń bá fún wọn ní sick ẹlẹ́ni ọmọ wọn rí o wọ́n wà láwa àti agbórí kalẹ̀ ká máa wọ̀n náà à ń mérí àti wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ pàdé kò ánìlé ẹ̀ pàdé náà dìlé sallallahu alaihi wasallam pẹ̀lẹ́pẹ̀lẹ́ abáǹsọ̀pọ̀ ọmọ kékeré àgbàlagbà náà máa ń pẹ̀lẹ́kọ̀ọ́ ọba University lọ́wọ́ àwọn olè ọgbọ́ tàn ọ̀rọ̀ campus lọ́wọ́ àwọn máa ń ta the lecturer and deliver lecture nìkan ti test with yóò lè bọ́ tàn láwọn àbọ̀dọ̀ lóyìn ẹ̀dá tó ń di ẹ̀kọ́ ẹ̀sìn bàbá wa sọ pé nítorí ẹ̀kọ́ jẹ́ ẹ̀sìn àbọ̀dọ̀ lóyìn àbọ̀ tàn ẹ̀jẹ̀ náà bọ̀wọ̀ fúnra wa ẹ máa fún ọ̀fẹ́ sojú ọ̀dà tó ń fọ́ ń gbé ọ̀run rìsífù kọ́ni kan rìsífù kọ́ni ń bá ẹ̀ lánàá ó wọ abáàdì púpọ̀ ẹ̀ẹ̀kan mọ́sálásí lé ẹ̀ẹ̀kan mímọ̀ ẹ̀ ẹ̀dá kan ìjà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sí pàtàkì lórí mímọ̀ ní àbá ní màtí ó bá ní ádàbò pẹ̀lú ẹ̀ òfútù fẹ́ tẹ̀ ní tọ́mọ̀ ọgbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbá wà ní halkọ́ àjòkó pẹ̀lú ádàbò awo ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú ádàbò àní ṣe àní máa rojọ́ títí kí láǹfààní bá jókòó ká lè bá bẹ̀rẹ̀ sí ẹ̀rọ àfẹ́jà tún àti ọ̀ kọ̀mẹ́lù mí lára rẹ̀ ṣùgbọ́n ojú ọmọ ọlá tó bá ti ń débi ó lè máa ṣe ń ta ọyá wa lọ wá sí àwọn ẹlẹ́mọ̀ pariwo bẹ́ẹ̀ bá ti ọ̀rọ̀ àwọn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́kṣọ̀ à ń sọ̀rọ̀ mímọ̀ ẹni tó fẹ́ gbọ́ láwọ́ láàmà wò so serious àbí ò serious ẹ lọ́kàn ẹja sí pẹ̀lẹ́pẹ̀ náà. ìyá kan lọ fà ìrọ̀. so ẹ ń bá wá mímọ̀ lórí íńtánẹ́ẹ̀tì kọ́kàn sọ́ra ni kọ́kàn sọ́ra ni ẹ ń bá wá mímọ̀ lórí íńtánẹ́ẹ̀tì gbọ́dọ̀ kàkún yí pé òun ni fáìnà mímọ̀. ó ń lòpin ẹ̀ fún bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ tó ń béèrè kò ní tó ń béèrè béèrè wípé nǹkan tí mo kà èyí kọ́mọ́ pàpé náà ní fáyínà kọ́ wá máa fi wá sí ìdájọ́ káàkiri kó tún dọ́gbọ́n fi làwọn tẹ́ tó mọ̀ jùlọ pé tí mo kà tí wọ́n bá lọ dà bisimilá ní íńtánẹ́ẹ̀tì igbó wà mẹ́rin púpọ̀ ọ kàkàkùkà ó sì sọnù bí ajá tí ò ní gbọ́ fèrè ẹlọ́dẹ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ọ ka ipe ẹbọ dáa nínú íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ti tíra tíra kan tí bọ́ ń bẹ ń bẹ ń bẹ ń bọ ní íńtánẹ́ẹ̀tì tẹ́ bí àwọn kẹfìrí gan ni wọ́n dominate gbogbo ń tọ́ àmẹ́. wọ́n máa gbé oríṣiríṣi poison jáde wọ́n lè gbáwò nẹ́ẹ̀sìn síbẹ̀ wọ́n lè ti wẹ́bsáìtì wọ́n sọ lórúkọ ẹ̀sìn àwọn nẹ́ẹ̀sìn darí ẹ̀ lábẹ́ kú dúdú bẹ̀ lẹ́ẹ̀kọ́ àwọn ó ti kú dúdú bẹ̀ láwọn bí ọdún mẹ́ta táwọn yóò ti yúùsì pẹ̀lú ẹ̀ wọ́n kàn máa ju sẹ́yìn lẹ́kọ̀ọ́ kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹja sọ̀ra ni tí ń dààmú àwọn ọ̀dọ́ lọ́wọ́ báyìí àwọn ọ̀dọ́ kan tí wọ́n bá dáa kírun ìpìlẹ́yìn súnà nábì ni sallallahu alaihi wasallam ìpìlẹ́yìn súnà nábì ni sallallahu alaihi wasallam kì í bọ́ bàtà rẹ̀ abẹ kan náà lájọ́ bọ́ bàtà nínú rẹ̀ wáyà dáńgbà wa gbogbo òun ẹ̀ bí sọ̀rà bí nìhàn àwọn sàhábà náà bí nìhàn bàtà náà fi kírun bàtà ni wọ́n fi kírun ẹ̀kan náà ànábì bọ́ bàtà sallallahu ní ẹ̀kan náà tó sì bọ́ bàtà yìí òun nìkan náà ni ọkọ̀ mpọ́sítì fún pé kọ́ bọ̀ ó sì bọ̀ bó ti rọ́lá ẹ̀ mi rẹ̀ náà bọ̀ àwọn sàhábà wọ́n kírun lọ́gán ọwọ́ bàtà bẹ̀rẹ̀ yẹn àwọn wọ́n wà lẹ́yìn ẹ̀ àwọn náà bàtà máa náà lè kírun tán ànábì tó fi wọn kí ló ṣe yín tẹ̀ ń bọ́ bàtà ó fi yé wa yìí pé ká bọ́ bàtà tí wọ́n bọ́ tí wọ́n bọ́ lẹ̀ ń gan kì í sára ẹ̀sìn ẹni pé wọ́n gbọ́dọ̀ wọ kírun tó ti bọ́ bàtà àríkọ́ bọ́ bàtà ah mo sì bọ́ bàtà àwọn náà yà bọ́ bọ́ ti wà ànábì wa sọ fún wa pé nù tó bá dijọ́ mi ẹ̀ má bọ́ mọ́ ìtumọ̀ pé ẹ̀ má bọ́ mọ́ ni pé ìtọ́fà tẹ́lẹ̀ tó gbọ́ tèmi kọ́ tẹ́lẹ̀ bàtà mi màláìkà Jibril wá sọ fún mi pé ìdọ̀tí kan bẹ̀ lábẹ́ ìyẹn fi yára fánàbí ọmọ kọ̀kọ̀ sallallahu alaihi wasallam ẹwà àwọn anáwó gbé ànábì lọ́mọ gbogbo ń sọpamọ́ ìsọkúsọ ló ń sọ ànábì tí ọmọ pé ẹgbẹ́ ń bẹ lábẹ́ bàdá rẹ̀ ìfẹ́ wọn bá fi mọ̀ ní kalọ́mà ìdí òun sì fi mọ̀ lọ́pọ̀ jù àmà ni pé Ibrahim ó kù nípa àmà sọ fún gbòòkù ọmọ rẹ̀ ọgbọ́n ọwọ́ amọ̀ni wípé wọ́n Hamza tí ọba àmọ̀ni wọ́n pa Hamza tí í ṣe ọ̀nkù ẹ̀ sójú ọha nínú ibe gbà tí wọ́n pa. ọwọ́ amọ̀ni wípé àwọn ìyàwó tó ń fẹ́ rọ́bì ọba àìníhùn nà wọn ò lè bímọ wa sọ ìpìlẹ̀ òun náà ni pé ká fi bàtà kírun àwa fẹ́ practice theory lọ kírun lójú àmọ́ sọ pé orí íńtánẹ́ẹ̀tì wàhálà mẹ́mẹ́ theory nìyẹn tàbí àwọn young translation òyìnbó kíw tí wọn kíw dáadáa orí náà sàǹfààní oṣù mọ́kànlélẹ́ dàbí tàbọ̀ katura lásán kọ̀ọ̀kọ̀ kíw bá ti jókòó sí pé níta jókòó sí ìmọ̀ ni à ń kọ́ láàrin ara wa yìí kìí ṣe pé mo mú tíra mọ́ kà tó máa rí iṣẹ́ ogún ọdún mi ò lè gbà láàrin ìṣẹ́jú kan lọ́dọ̀ onímọ̀ ó ti ṣe wàhálà láti ọdún ogún ọdún ní ti ń tó kìíní ń bọ̀ wọ́n kàn gbà láàrin ìṣẹ́jú kan tiẹ̀ pass wọ́n wàá gbà àǹfààní kíyàn máa wá ojúkòkò láti máa pàdé àwọn ẹlẹ́kọ̀ọ́ nù bí ọba ti jẹ́ kó gbóná yóò sọ fún ọ pé kọ̀wọ́lọ̀ ọgbọ́dọ̀ gbóná mẹ́ tí wọ́n sì rò pọ́ yẹ kó tutù nítorí yẹ kó tutù tí wọ́n rò pọ́ yẹ kó gbóná yóò sọ fún ọ pé àwọn ah, kó tutù ni tí ó yìí pé ànábì wọ bàtà kírun sallallahu alaihi wasallam ó sì jẹ́ súnà rẹ̀ ọwọ́ akọ bá fẹ́ pírátìsì pírátìkà rẹ̀ tó bá fẹ́ pírátìsì ó ṣe pírátìsì dáadáa àwọn adúgbò àti máa kírun tí kìí ṣerú mọ́sálásí báyìí tí kìí ṣerú àwọn àyè báyìí sáà sí báyìí bóyá ní orí fíìtì tàbí níta ń bẹ̀yẹn àbọ̀ràn alọ́ yìí ti jẹ́ ọdún léyà ẹ̀ ń bọ́ bàtà rẹ̀ ó ń bídí àyàn ìmí ìbọ lọ́sọ̀ aláwọ̀kọ́ tí mo dé ìdìhán ẹnìkan fún bàtà mú ayọ̀ ìyá tí mo fi sọ́ọ̀kì mi tẹ inú ìpẹ̀ bí òjò súnà nẹ́bì gan-an wọn sọ̀rọ̀ láwà rẹ̀ wọ̀sẹ̀lá ọyẹ kábàlà káyà wa sọ̀rọ̀ pé ṣé ń máa tún wá máa fi ẹsẹ̀ bá sọ́ọ̀kì tí mo wọ̀ tọ́jú àtọ́lá kí máa fi kí n nínú ìgbàlá yẹn bó ló ti fi wọ́n náà bàtà mi padà wọn. tọ́ba lọ eid ọdún tún lóde yìí báwọn bàtà wọ́n bẹ̀ kó o sì wọ ọ̀bọ̀ wọ kọ́ tẹ́tẹ́ rẹ síbi tó ń kún rẹ àtòrí nìkan wà ó ṣe súnà ànábì nìyẹn ìjọkíjọ tí masalasi bá ti jọ masalasi ànábì nígbà yẹn àlìkà pẹ̀lú bàtà rẹ̀ masalasi masalasi ó fi bàtà tọba wa fẹ́ fi bàtà kí n ru mọ́sálásí báyìí ọ̀nà tó wà fún ẹ̀ ṣùgbọ́n yóò tún di bídí àlábáláàdì kan mo wà ní kiri wọ́n bèrè fatiwa báyìí náà wọ́n ń fàjẹ̀ kankan ń bẹ̀ tó gbóná tó pín lùn yẹlẹyẹlẹ gbogbo àwọn ìmọ̀ọ́mù gbogbo àwọn bàbá bàbá wọn jókòó wọn sọ wọn rìn àtàfẹ́ ká sọ̀rọ̀ nǹkan ọmọ tó tẹ̀lé mi ò sí ní. tó ọba wa fẹ́ practice sí wíwọ bàtà kí n ru mọ́sálásí ó tún pọ́ọ̀lù sínú bídí àná bẹ́ẹ̀ pé gbọ́dọ̀ ronú jinlẹ̀ ìjọba gba kínní àtàrí máa sọ pé afẹ́ pàtìsì ẹlẹ́ẹ̀kan náà béèrè náà bó láti lo nǹkan yìí bó ló tó lè di bàtà kí irun bíbà ẹ̀ ọ̀wà tòmótò ló ń bídà ní kọ́ lọ́ra bàtà lọ́dọ̀ bàbá bàbá ti lọlé bàbá hàn kọ́ lọ́ra bàtà lọ́dọ̀ wọn wáyé polówó ọjà nù <laughs> wọ́n ń ta bàtà bàbá dáadáa tó jókòó kọ́ lọ́ra bàtà lọ́dọ̀ wọn tuntun ni o kó fi sápò rẹ̀ wá àwọn bàtà àtàtìlé wá bàtà àdánù ọ̀nà bọ́ bàtà àtàtìlé wá sí mi bàtà àdánù ọ̀nà sí di tó fi sápò kó jùlẹ̀ kọ́ tẹ̀tẹ̀ bọ́ kó fi kírun ọ̀n fi tuntun gbogbo ayé ọmọ rí pé kíni tuntun ni ẹnì kan kò ní máa tura ìgbé fún ẹnì kan kò ní máa tura tó ọjà ṣùgbọ́n tuntun fọ́ọ̀lù tìǹbù bídíà sáwọn asálàfù máa ń kó bàtà àtàkù wa màgàrà sí bí iná bọ́dọ̀ sọ́ra àrírí àánú tó bá yẹ pé báyìí ni adé sí pé bàtà méjì méjì ní sálábù kọ̀ọ̀kan máa mú wa máa lára ju bá ń bọ̀ àmì wí rẹ̀ sí bẹ́ẹ̀. ìgbà tá lè tún nà yẹ Francis nínú mọ́sálásí ọjọ́ wákàtí márùn-ún wa nígbà tí mọ́sálásí wa bá jẹ mọ́sálásí àwọn mẹkáníìkì tó àwọn mẹkáníìkì tó wà ní ìdí ó rí pé ilẹ̀ lásán ni. tó bá fẹ́ kí wọn bẹ̀ má bàbá dàrẹ́ sáwọ́ abẹ́rẹ́ tó janaza ó tún mọ́ lọ́dún ìyá náà sà ibẹ̀ gẹ́gẹ́ ti bàtà rẹ lọ àwọn ọlọ́pàá bí yẹ ti máa kí wọn kú tọ́ba tiẹ̀ wàá mọ́ bọ́ bàtà rẹ má bọ̀ níjọ́ màmá àwọn màmá àgbàlagbà fámìlì bàbá ọmọdọ́nù mbẹ, lábàlọ́kà níjọ́ tí mo kọ́kọ́ o gbogbo àwọn wà ọ̀nà afẹ́kínú tó kù lára ìmọ̀mù wọn là àwọn èèyàn ni ọ̀yà wọ́n máa ń bọ́ bàtà rẹ̀ ní ẹwọ́ bàtà rí àwọn kan gbọ́ àwọn kan gbọ́ ìmọ̀mù kan bọ́ bàtà rẹ̀ tí ló kò yí máa wọ bàtà atákìọ̀nù tó kù rẹ̀ wọ́n àkíọ̀nù tó kù lára tán wọ́n bá ní kí ni ara báwọn sọ kẹ́límà kan mo ní opportunity rẹ̀ lábára yí fún adé ṣùgbọ́n ẹlòmíì kò yí alimusimusa ọlọ́ọ̀mí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mà kọ́símù yà máa ń forúkọ rẹ̀ Muhammadu Sani dùn ní olóòtú tọ́wá rí ni ó ní ibikíbi tó ń bá sọ̀kalẹ̀ sí láti jọ náà láti ọdún bíi eight 17 seventeen years sísìn àbí fifteen tó ń bá sọ̀kalẹ̀ síbẹ̀ táwọn afẹ́ kíwọ̀n tó kù lára òun máa wọ bàtà yín onítàwọn wá ní kìnnìkìnnì wọn lọ bí ẹ̀ ní mọ̀. <laughs> ọmọ olùmọ̀ fi ti báyìí ó ti tẹ̀ mẹ́ta tó sọ fún mi ó ní wàhálà ẹ kí ọmọ súnmọ́ yìí ọ̀rẹ́ wa tẹ́tí kẹ́kọ̀ọ́ ju wà lọ. ó ní wọ́n wá máa wò ó pé ẹ́ àti nígbà tó báyìí àti oníbò <laughs> ṣe fi pa wọ́n lórí tòun káàkiri àdúgbò nù ní tó náà wá ń wú báyìí káàkiri yóò bá tó béèrè nígbà tí màmú òwò tó kú kẹ́yìn tó kú bàbá màmú tó kú lẹ́yìn ọjọ́ yìí ọwọ́ sojú kòkòrò pé ọ̀dọ̀ mi lò wọ́n wà torí mi ni mo sin bàbá ìmàmù yẹn èmi mo gbé mi mo mọ́ ní tọ́ọ̀bù àti sínsìn nù sàárè torí ìbàjẹ́ tí mo sì pẹ̀lú ẹ̀ wọ́n lọ́hùn mo sì pẹ̀ wọ́n ò lè ṣe. ọwọ́ tẹ̀lé mi lẹ́jọ́ láti kírun tó kù lára mo ní ó dájú àwọn ọmọtò àjọ àwọn ọmọtò tàbí délé ni olóhùn sáfẹ́ tẹ̀lé olóhùn fẹ́ kẹ́kọ̀ọ́ olóhùn tó fẹ́ di tó fẹ́ gbà mí <laughs> oníbọ̀lọ́ tó ní kílé òtún pa wá pọ̀ ìyànfààní rì láti lè gbé ìwọ̀n ọ̀bá mi pàdé nínú ilé ìmọ̀ òun tó wá rí ọ àjọ máa lọ rìn ó sì mú ó dúró táwọn rẹ̀ kò sàn kankan wọ́n táwọn owó àti sí ó ti mú lọ. tó nípa báyìí yíwọ bàtà kí n lu mọ́sálásí báyìí kò bá ìsìláàmù mu. bá a bá sì fẹ́ sí nọ́mbà tó ta wí náà yóò tún wọ́n náà yóò tún di bídí àpàdà. kálukú wọ́n àtàwọn síta tábàmù wa bẹ́ẹ̀ ti báyìí ìwọ́tọ̀ fẹ́ fi bàtà kírun dàmọ́sá ti jẹ́ kọ́. kọ́ ọmọ ti àpẹ̀sọ̀ báyìí sí má fi fáànù sí má fi ní àjọba sí mẹ́rẹ̀ ti bí bàánẹ́bí ti kọ́ mẹ́sẹ́rẹ́ sí ẹ̀ exactly sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kò ti kọ́ tó bá ti kọ́ bẹ́ẹ̀ bí òmìnira bá wọ wá tó bá nínú ya ah ẹ̀rọ àbúbàtà rẹ̀ á jọ fi kì í ṣùgbọ́n mọ́sálásí bí bá fi ọ̀rọ̀ bàtà wọlé á lè ọbọ̀ ta ò á lè ọbọ̀ ta a lè bó ta pé bó bàtà ẹ síta tó bàbá gbọ́ a máa lọ mọ́ bàtà wọ́n bí náà tò nípa báyìí àdúgbò wọ́ta wá wà èyí bákan náà ó tún kún wa lọ́wọ́ tó lé wa lọ́wọ́ jìnnàjìnnà pé káwọ́ bàtà máa sáré sí ọ̀bá mu lákòókò yìí àdúgbò wáyé ajá ti kọjá mẹ́rin lónìí ti tọ̀ ó ti yàgbẹ́ ẹlẹ́jẹ̀ fẹ́ẹ́ lè máa kọjá ládùúgbò níta àbàjẹ́ dídáwùjọ wáyé àwọn ọmọ kéékèèké kọ́nàkọ́nà yín ó ti bẹ́lẹ̀ fásitì níbi tí ń bọ̀ láti ilé ọ̀pọ̀lọpọ̀ wa ìbàtà wa ní ọmọ kó dọ̀tí wa mọ̀sálásì lẹ́bàá ní kápọ́tà bẹ́ẹ̀ ní kámọ́ tíyẹ̀sì bàtà o bàtà tí ó nìyẹn ìgbín lẹ́yìn níta ń bẹ̀ yóò tó ààfù àfàwọn tó ń ṣe ìtìkáàfù nìkan ní tí wọ́n lè mọ̀ torí kí wọ́n kọjá bí ìmọ̀lẹ́ mi tó ń bọ̀ láti bẹ̀rẹ̀ nígbà mọ̀ wẹ́nìkan kan lọ́mọ ó sì lè tètè jà lógún ọ̀nà ìwọ́n sì máa bọ̀ wá sásán bá ọ̀tẹ̀ mọ́lẹ̀ ó sì gbé ọmọ sára sí àyàn gàrẹ̀ o ẹ̀jẹ̀ ká sọ́ra tó súnà ní káfí bàtà kíùn bó ti wájọ́ súnà tó bí káàkiri máa lò lásán fún àmì wallahu ta'ala alam wa sallallahu wa sallama wa baraka ala abdihi wa rasulihi muhammad wa ala alihi wa ashabihi wa ajma'in. Jazakumullahu khairan. Assalamu sí sàlámù àlékún sàlámù àlékún ọ̀sọ̀ oúnjẹ ọ̀sọ̀ oúnjẹ ọ̀sọ̀ kàfẹ́ sàlámù àlékún ọ̀sọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló wá wá sí káàpù náà sọ̀rọ̀ ẹ̀dá. Ah, bẹ́ẹ̀. Thank you.

ẹ dákun ẹ sàjà jókòó ó lè pẹ́ ká tó dọ́dọ̀ wa ṣùgbọ́n dọ́dọ̀ wa ẹ tó bá wà lórí ìjókòó ẹ dákun ẹ àjókòó náà rú máwọn ẹ̀sán sí oúnjẹ ẹ tó